eléyìí tí ó fi àwọn ẹ̀sìn ìta àpapọ̀ sí tuntun wà ní ilé ìlú ṣe àjọ kejì lórí ọdún twenty two nínú oṣù ṣùwáì oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́ta sí àádọ́ta ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Ṣọlẹ́ ìtẹ̀síwájú nínú àgbáyé àwọn àṣàbí ti sílá ilé ìfi àyẹ̀wò. A fẹ́ gbé láti rí ṣọlá tó jọmọ́ ara ìlú jọmọ́ ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún. ṣùgbọ́n kìí ṣe ìwọ̀ níbẹ̀. Àwọn obìnrin náà lè fi dá wa. Òun lè tọ́ra ẹ̀rọ fún wa. Kìí sì ṣe ìwọ̀ fún wa. Ó yẹ pé kọ́sẹ̀ tó fáwọn mẹ́rin bá fẹ́ fi dá wa. Wọ́n kàn ló fi àgbò làgbẹ̀ fún wọn fẹ́rẹ̀. wọ́n bá jáde wọ́n jáde tẹ̀síra lẹ́ni tí ó ní ti ọ̀ṣọ́nà wọn ò tẹ̀lé ìlú lọ́fíńdà nítorí àárẹ̀ ilé ọmọ tuntun nìbàdàn nítorí pé àwọn ènìyàn sáré ló tẹ̀ lójú ayé àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àdébí wọn a máa jẹ́ ní apá kan nínú jàmá pẹ̀lú àgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àmọ̀sọ̀lá bí wọn àsùnbà àti wọn ìṣá wọn a máa kí pẹ̀lú wọn. bí ìdí túmọ̀ yìí pé ẹ̀tọ́ ni kìí ṣe dandan kìí ṣe fún sí ọ̀pọ̀ wọn. tó wá jẹ́ dandan fáwọn ó ti pé òun yìí tá a bá ti kó oríṣi rẹ̀ di níjàmá. lẹ́yìn ìṣe àgbàlagbà láyà fún akẹ́kọ̀ọ́ àríkò láti ṣe ìbánisọ̀rọ̀ ní ìsmáàlẹ́ ìpa wípé sábà bí òun jàmá àpàdà kan náà àkàdé ìlàkà pé yẹ kí òun jàmá ìyẹn lè ránkò lójú ọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ nínú bá ṣe pọ̀ sí fún ọkùnrin mo ní lájọ́ tó máa kẹ́ ẹ lọ́sí. Olùdíjà tí ẹ gbọ́dọ̀ gbìyànjú kó ní owó tó máa wáyé ní jàmá. Gbogbo ata wà níbi tí mọ́sálásí wà ìwọ̀ mẹ́lọ́ fún wa lọ. Bí mọ́sálásí ọ wà lásìkò tó kábàárì jàmá kábàárì jàmá. Wọ́n lọ́ọ̀rì àbúrò àdébáwú lọ́mọdé òdébáwú lọ́yà ọ̀ ní àwùjọ tó ṣe wípé irun jàmá ń tó wọn ò kírun jàmá kákí jàmá ànílẹ́yìn kéèyàn gbàládà èèyàn gbàládà nínú àwọn ẹ̀sán tí ń bẹ fún kákí wọn jàmá hadith abdullahi ibn umar hadith mufassal أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة تفضل صلاة الجماعة تفضل صلاة الفجر بسبع وعشرين درجة. Ó ní irú jama, ó ní àjùlọ ọlá tí ń bẹ̀rù tó ju ìwọ̀n àdánìkàn sí lọ bisabu ẹwà ìṣẹ̀lẹ̀ mẹ́ta ọ̀rọ̀ pẹ̀lú ráǹtì mẹ́ta ti ní ọgbọ̀n twenty seven ráǹtì. Òun ni ó wà fẹ́mi tó kí jàmáà yàtọ̀ fẹ́mi lọ́dá kí. Lápẹẹrẹ, tó bá já sí pé bẹ́yẹn bá ti kírun náà, wọ́n á sọ fifteen ládàá fifteen lápẹẹrẹ. Téèyàn bá máa kí níjà náà àjájú tó ti sẹ́wọ̀n máa lè sí mi. Ẹ̀rí kó ti rẹ̀ o. Téèyàn máa wá kí níjà náà gbogbo ìgbà. Ẹ̀wọ̀n mọ́tò òun ti jẹ́ kìkì dá aládá ìpínlẹ̀ ìpínlẹ̀. Hadith àti Ṣáyìn lè tó lè rí ní ìtúrẹ̀. Qala qala Rasulullah sallallahu alaihi wa sallam. As-salatu fi jama'ati ta'dilu khamsa wa 'ishrina as àdéhùn alákọ̀ọ́kọ́ tá a kà òun jẹ́ olóyè wa ipò tẹ́ni wọ́n ní ẹ̀sìn fẹ́hùn ráǹkì lọ́tọ̀ máa ní bí kí wọ́n máa fún ọlọ́pàá lókùn òun ò lè sọ̀tún lórí kó fi ń jà ṣùgbọ́n bí ìsàdìsàn ìdìlẹ̀ kó jèrè tá a fẹ́ wò òun sọ pé òun dáa bá ké ní jàmbá káàdínù kámsámà ìṣeré náà tọ́lá ó ṣe déédéé twenty five yẹn ẹ mọ̀ bí ọ̀rọ̀ wa bá ń sọ nípa ẹni tó kírun ní haram haram mẹ́kí kírun rẹ̀ máa ṣe déédéé one ten thousand ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ tá à ń sọ nípa ẹni tó kírun ní haram mẹ́dàdí tí wọn ẹyọ fẹ rẹ tó bá kí ló máa ṣe déédéé one thousand. ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ bá ń sọ nípa ẹni tó kírun ní àlùmọ́jìlá àkọ́sọ́ tí wọn máa ṣe nílẹ̀ tó kírun ẹyọ fẹ ló kírun kó máa ṣe tó kírun five hundred. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ti wá rí kéèyàn bá kírun ní jàmá láwọn ọ̀dọ́ ti wà yìí náà. tàbí òkàlùsá wà ìṣòro ìrìnàṣọ́lá ó ṣe déédéé ìrún 25. Fàílá sọ̀láhà fi fàlákín fàátà mọ̀rùkú àhà wà sí júdàhà bálagot ọm sí ẹ̀nà sọ̀lá. Ọjọ́ ìlú tuntun yìí omi. Sẹ́ni ẹ bá bá lọ kí fi fàlák ní pápá. Pápá tí ọ̀tẹ́ ẹnikẹ́ni bẹ̀. Òun lọ́pẹ̀ òun náà lòdì tẹ̀wọ̀n bá nílùú sọlá ọ̀sán láti sọ fara kùnrin kàgbé mọ́lígbó nífẹ̀ẹ́ kọ́ máa wà lóko ó lè bá ń darin. ṣáájú kò ń bá ti tó yá pẹ̀lú o nítorí pẹ́ẹ́lì kí wọ́n ní gbọ́ pípé ọ̀run rẹ tó o pè àlùjọ níbi o ẹranko ni ìwù yóò tó lọ kọ̀kọ́ bá jẹyẹ àti kí gbogbo wọn jẹ́rìí bí ẹ̀ níjọ́ tó dàrọ̀ ìyá mọ̀ tó lè sí kí o tó kọ̀ tẹ́ni ẹ bá wá kírun ní pápá fáta tábà orúkọ àhà ó kú dáadáa ọmọ abẹ́rú fún ọ̀rẹ́ ẹnìkan táwọn fẹ́lómi nìyí irun tí máa ń kí ọba ọdọ́lé tó ọba ọba ọdà nínú tí àwọn àtẹ̀rẹ́ nìkan kan lára ń dìbà yà yóò kí ara nù àfáà yóò tún sáré tó ń gbà kámákámá ó ti parí ẹ̀rọ ṣùgbọ́n tó bá rí sẹ́ni ìdánwò yà farabalẹ̀ kírun yẹn tó nípa bẹ́ẹ̀ tí ìyẹn bá wá kírun yẹn ní pápá fa àtàkùn àwòkọ àlá ó pé rúkú rẹ̀ ọ̀sùnjú dàrá ìforíkalẹ̀ rẹ̀ náà ló pé balabalà pàtàkì ìdíje nàìjíríà ìran rẹ̀ ọ̀jẹ̀ kí ni ọ̀rẹ́ wọ́n máa jẹ́ kí n ṣe é. ìran ẹ̀yọ̀ ọ̀kẹ́ ló fi hàn sáńsìtì márùn. nítorí wípé ẹ̀sìn ẹ̀sẹ̀ ọ̀ma gbogbo ní ládàá ìmọ̀ ọ̀gbìn ẹ̀ láti ní ìkíláàsì. kò sí èméjì níbi ìkíláàsì ẹni tó dá wà nínú pápá tó wá já kí òun tó dúró dáadáa tó dúró dáadáa tó forí kanlẹ̀ dáadáa ẹ má jà á dáhùn sí ìfúláṣọ. ìfúláṣọ yẹn gún régé ó pé pérépéré ìdílé ló fi jáde pé ìwà ẹ̀ ọ̀sán tó kí and fifty eléyìí ọjọ́ ọ̀rọ̀ tó fi aládàá ti jẹ fún ọlá tó jẹ máa rà èyí tí mo ti kẹ́jú mú wá níbi àlùmọ́kọ́ ti mọ̀lẹ́ kan àdéhùn rẹ̀ la fẹ́ ká yìí. àti tí yẹn bá tún kí òun jàmá yàtọ̀ sí pé yóò ní láǹkì twenty seven yàtọ̀ sí pé èrò jàmá yẹn wọ́n máa sọ pé twenty five àti sábà bí èrò jàmá ìyẹn lè rákùnrin bí ọ̀rọ̀ àwọn àtàyè sí jàmá ẹ̀jẹ̀ àmà sí jàmá o Usman bin Affan àwọn ọ̀bẹ̀ wà wáyé. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توجه للصلاة فأسبق لوضوءه ثم مشى إلى الصلاة المكتوبة فصلاها مع الناس أو مع الجماعة أو في المسجد غفر الله له ذنوبه. عثمان بن عفان الخليفة الثالث رضي الله عنه ونمضت الصلاة صلاة من توضأ للصلاة ẹni tó bá ṣàlùwàlá ọrùn ìrún lọ́bẹ̀ kí èsì nǹkan mi lọ́bẹ̀ ṣe òun kẹ̀kẹ́ lọ́ṣàlùwàlá fún. fa àkùkọ ọ̀rọ̀ lòwò ọ̀sàlù aláyàn pé pérépéré ọmọ máa ṣá ìlà sọ́ra àti ìlà àwọn àlọ́ ti di ohun ọ̀rẹ́ yẹn ọ̀sàlù àhá màá náà ó kí òun yẹn pẹ̀lú àwọn ẹ̀ àwọn màá ìjàmá àbókè pẹ̀lú jàmá àwọn ìlú mọ̀lùmí ẹ̀rí rọ̀ mẹ́ta òkè tẹ̀lé àwọn èèyàn àti tẹ̀lé ìjàmbá àwọn ti ń mọ̀ sí àbòkí mọ́sálásí ọlọ́run pé wo ẹni rẹ̀ ní òde wa ó sì kí nǹkan rẹ̀ ní mọ́sálásí tó wá mú ọ̀pọ̀ pé káàkiri máa ti tolé àti dẹkọrẹ́tì àdúgbò wọ́n lọ́lá sí lọ́wọ́ àti wọn kí n sì mọ́ra sí mẹ́lá àdúgbò wa tí ó sì dá sí wípé mọ́sálásí fífi yàn ibi tí wọ́n ti ń kírun báyà ló ju ọ̀sẹ̀ mẹ́wàá lọ́sẹ̀. mọ́pọ̀lọpọ̀ ló ń fi ojú kòkòrò lọ́dọ̀ mọ́sálásí àwọn lábáwá sí mọ́sálásí ta àyẹ̀fẹ̀ ìmọ̀ọ́rọ̀ rẹ̀ alọ́gbà. a nílò wọ́n máa gbé gbòòrò lọ́rọ̀ ọ̀rá sínú gbó. ẹ̀kọ́ tí àdúgbò lọ́ba fura fáwọn tó ní mọ́lá ti fẹ́ wá bẹ̀ báyìí ní òtò lọ. wọ́n fẹ́ tó lè gbé mílíọ̀nù of naira bóde láti common grid ó wá fẹ́ kí wọ́n máa tù torí ládàá lọ́fẹ́ gbà. torí ọ̀rọ̀ tó fi wà ń lẹ́sìn mọ̀ nǹkan náà lè ẹni ọba kọ́ mọ́sálásí fọlọ́n fọlọ́n bẹ́ẹ̀ sàn kó ti di ilé fóun náà lálẹ́ jù. tó bá ti rí fóun ní ráàyè àti lo mọ́sálásí má bèèrè mọ́sálásí lọ́dọ̀ lọ́wọ́ náà. ìyẹn bà wá jẹ́ eléyìí ní tọ̀hún náà fẹ́ ní tọ̀hún náà fẹ́ ní eléyìí náà fẹ́ kó o tẹ̀lé lára rẹ sún mẹ́rin àti méjì. wọ́n ti gbé wọn ní lókè ìwọ́n ní ọwọ́ adé pé ọ̀gọ̀ ọ̀rọ̀ mọ́sálásí àwọn ẹran ni wọ́n yà gbẹ síwájú ìdàgbẹ́ aláyà burú lélẹ́yìí ó sì lágbára gan ọlọ́run bẹ̀ ti lò wá ń sábà bí àyẹ̀dí ládàá nínú ẹlẹ́ni kan ọmọ mọ́sálásí ó ní kí kéèyàn fowó sókè omi ìjọ júmọ́ nìkan wọn omi àṣùbá nìkan mọ́sálásí ṣáà lórí àti ásírì ló ti là ọlọ́run ọ̀rọ̀ alágbọ̀n ọba àmì ló wọ́n ránṣẹ́ wájà lórí ètò lọ́dọ̀ ńlá sí abúlé kó lọlẹ̀ wọ́n máa lọ gbé bẹ́ẹ̀ lọ́ba pé òun kò bá rẹ́ẹ̀dì kankan tó àti pẹ̀lú ẹ̀ kó bá dáhùn kí ṣé ẹ̀ dáhùn kí gáfara lọ́hùn lọ́hùn lọ́ba ọlọ́run lẹ́sìn máa fẹ̀fẹ́ ló máa forí ẹ̀fẹ́ ní ẹ̀jì lórí ètò ìtumọ̀ pé àti jàmáà ládàá àforíjì ẹ̀sẹ̀ tó ń fún wa tá a bá kí wọn jàmá kọ́dà ká má rí jàmá kó sì má wà ládàá kí nínú mọ́sálásí. nítorí pé òun tó yẹ kó máa wáyé mọ́sálásí lọ wáyé látọwọ́ wa. àwọn kan bá dẹ́dà tó fi fi ní yóò ti ní àtúntò lọ́wọ́ àtúntò fàá ọ̀yọ́ ti kára sí ìhà ìtumọ̀ يسبح له فيها بالغدو والآصال ها فيه رجال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويجزيهم من فضله والله يرزق من يشاء بغير حساب. Gbogbo ọbẹ̀ ká ṣe ní mọ́tàlá sí ní ń tẹ̀lé wọn ni àti won ni ati olórí síkìú náà ní àlùfọ́ á tí wọ́n máa ṣe nígbà tí ẹ bá ń sìn ẹ lè máa sọ lónìí ń ṣe ìrun yòówù tá a bá kí agbọ́dọ̀ rí tuntun mẹ́ta gbòòrò tí ò bá ti sí mbẹ́ yìí sí òun ìyẹn kàn ṣe eré ìparun àkọ́kọ́ ní al ìṣe nítorí ọlọ́run ìkíláàsì yẹn yàmúrò òun yóò máa pa ẹni tó kírun láti ẹ̀kọ́ sí rere bákan náà gbọ́dọ̀ wà lọ́rùn wa lọsọsíà ìpayà mímẹni tá a fẹ́ bẹ̀rù tó ṣe àlá tẹni hàrù ìpayà yẹn ni wọn máa kọ fún yẹn fún bí ìbàjẹ́ inú kẹfẹ náà gbọ́dọ̀ wà lọ́rùn ní zikiru zikiru yẹn wọn náà lọ kọ zikiru la wọn ní alùpàtà wọn ní yàtúrú owó yẹn ha méjèèjì ló ń kó pọ̀ ó lè fi tí wọn bá ti bẹ̀rẹ̀ sọ á lórí olùkọ́ àlọ́ ẹ máa rí ṣe níbẹ̀ ẹ máa rí má ṣe níbẹ̀ ṣé àṣẹ ọlọ́run má ṣe ìyàpọ̀ ọlọ́run ẹ máa bá tán wọn àgbo tó nípa bẹ́ẹ̀ gbogbo ń ká ní ìsọlọ adẹ nípa ìjùlọlá àtẹsẹ rere ń fún kí ẹsẹ ọ̀rọ̀ sàmà adé tàbí ìwé ọ̀rọ̀ ní ìṣòro وسلم صلاة الرجل في الجماعة تبعث على صلاته في بيته. irun téèyàn bá kí ní jàmá wọn ti tẹ̀lé rẹ̀ tí ó ju irun tó kí lọ nílé rẹ̀ ìtẹ̀lé ní ọjà kódà yóò ju irun tó kí lọ́jà rẹ̀ lọ. irun tó kún tó máa fi jẹ́ òun ni tán twenty five. وذلك أنه إذا تودع أحسن الوجوه ẹ̀rí pé mo sọ níbẹ̀rẹ̀ kútúbà ní ẹ̀mí ike gbogbo àwọn ọlá àtẹ̀sẹ̀ táwọn èèyàn ọ̀pọ̀ fẹ̀dé o ọ̀pọ̀ fẹ̀dé o àtọ́rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ Allah tabaraka wa ta'ala tó ní wa idha sa'alaka ibadi. عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني أو بعد ذلك فليستجيبوا لي فليؤمنوا وتوفي قلهم دولهم ونجف يوم ṣé ọlọ́run máa dé má ṣe ọlọ́run ti rẹ̀ sí. àlìyókùnrin ó bí káwọn tó wọn sì nígbàgbọ́ sí mi làálàá òun yẹn ṣòro bẹ́ẹ̀ náà wá ní gbogbo àjùlọ ládátá sọ pé nínú ọ̀run ni láyá sí afúwán ògbọ́pọ̀ ó yóò kàn wá bẹ́yàn o èèyàn sọrùn yẹn kí èèyàn sọ kí gbogbo májẹ̀kùn èèyàn sọ oríkùn èèyàn sọ ọ̀rẹ́ yẹn èèyàn sọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká sọ ń bẹ́yàn wí nítorí ẹ̀ka sí ń léyìn ó ṣe é ẹ̀rí pé ó dùn gbọ́ rí sígbà tá à ń gbọ́ pé irun téèyàn bá kí ní jàmá wọ́n á dìpele rẹ̀ nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó fi ju ohun tó kí lé rẹ̀ lọ tí ó fi ju ohun tó kí lọ́jà rẹ̀ lọ. ọwọ́ abẹ́ sàlàyé pé kì í sọ̀fẹ́ bẹ́yàn ọ̀zá ìlẹ̀kà. Ó tó lè rí ládàá tó wá lọ fún Psalm twenty five. Òun ni pé sẹ́ni ẹ bá sàlùwàlá, ọwọ́ sàlùwàlá yẹn dáadáa. Ó tún wá jáde lọ sí mọ́sálásí. Kò dẹ̀ sí ohun tó mú jáde dùn lọ ní kíláàsì yẹn. Ẹ mọ̀ tí mo sọ bẹ́ẹ̀ pé ládàtẹ̀yìn ò lérò tó obìnrin ńlá èèyàn gbà bí kíláàsì yẹn bá ti kú kò sí ohun tó mú jáde ju ohun tó fẹ́ lọ sí lọ. Ìlàbí àkókò. Kò ní gbé gbèsè kan, àfi kọ́lọ́hún fi gbèsè yẹn gbé ipò rẹ̀ dá. Kọ́lọ́hún dẹ̀ fi gbèsè yẹn kò fi pa àṣìṣe rẹ̀ kan rẹ́. Tọ́ba padà wá kírun yẹn ẹ̀wẹ̀ àwọn mọ̀lẹ́kà òníyẹ̀wò ní gbò wọ́n sá máa sọ̀rọ̀ ìkẹ́kùn ní nígbà tó bá sì wà ní mùsọ̀lá jésù mọ̀káàdì ní ni o tàbí jésù zàmá jésù mọ̀káàdì àti jésù mọ̀fàọ́ì àti àìmọ̀zàmì mímí sí gàkan náà lálò fún wọn níbi wọn bá bá ti dòkó mẹ́ta lọ ẹjá tó lọ lẹ́ẹ̀kẹsì jésù zàmá jésù mọ̀káàdì bísí mọ̀fọ́rọ́ àti alimọ́sùdáwò ìmìmì ẹni pé mẹ́rin lọ́jẹ́ sígá ìyọwúrò kan náà láàlò fún ọ níbi ohun bá bá ti ju òkú mẹ́ta lọ ọbẹ̀ yìí látọrí òkú mẹ́rin òkú márùn òkú mẹ́fà sígá ìláwà lò fún ọ náà ni sígá ti mọ̀fọ́rọ́ mọ́tọ̀lá tọ́lá ìpalẹ̀ wọn pé sọ́là yìí sọ́lí tẹ́tẹ́ sílé àgbẹ̀rẹ̀ mùsọ̀lì ẹni tí kí òun mùsọ̀lá ìsúnmọ̀ fún ìlú òun kan náà yóò jẹ́ mọ̀ká òun kan náà yóò jẹ́ zàmọ́ òun kan náà yóò tún jẹ́ àlùmọ́sáró àlùmíyèmí yìí ẹni yẹn nìyí àwọn mọ̀lẹ́kà òníyẹ̀ wọn ò ní gbò wọ́n máa ṣàdúrà fún nígbà tó bá sí wà níbi tó ti kí òun ní wọ́n tí wọ́n máa rí fún yẹn ọlọ́run bá ní ṣiṣẹ́ ọlọ́run bá ní ṣàánú rẹ ọ ẹnìkan fẹ́ yóò níyẹ̀ kò ní gbò yóò sì máa wà lórí pé kírun láti láàrin tí o. lápẹẹrẹ nìyí ọwá sí bíbà yìí ọ̀wá kò fi ìdóbi di mọ́gárì látẹ̀yà àlàntàrì nǹkó mọ́gárì. ǹjẹ́ kí ló ń ṣe ni mo fẹ́ kí mọ́gárì kì í tó jáde. kódà kí yẹn ló kéré àwọn ẹwà tó ń rẹ́ fílà tẹ́yìn oṣù yẹn tó sì wà ní òkú ní o àwọn afẹ́ ọmọ atẹ fóònù ọmọ àwọn fíìmù àìrọ̀ ọjà wa lójú dáadáa pé ládàá rẹ̀ ó ti dínkù kò lè gbarú ládàá ìmọ̀lẹ́kà ò lè sàdúrà bí títí ń wo fíìmù oní òòrùn afẹ́wó tí wọ́n máa ń tò láwọn oríṣiríṣi tó sì lóhun lè ti mọ́gìrì wọ́n wá sí ní sẹ́ fóònù àwọn aláfẹ́wó ààrẹ sì gẹ̀ẹ́sì ó dá wa lójú dáadáa pé mọ̀lẹ́kà ò ní máa rí àlámàtì láwùjọ. lórí ẹsẹ̀ àmọ́mọ́ ọ̀dà ni nígbà tí ẹjọ́ mo ti máa gbé pé mo ti ń ṣe ní ìlú. ojú kò gbọ́dọ̀ ronú àkóso fífẹ́ òtún. ó lè ojú kò kọ̀ wá ń bẹ̀ lásán. ó bẹ̀rẹ̀ ojú kó mú fóònù dání lọ kó máa tẹ ọmọ àwọn fíìmù mẹ́ àwọn èyí tó yẹ máa ń sún ní tí wọ́n máa sùn kọ́sẹ̀ pé náà lówó ti ti pa lórí máa ń gba àsìkò ẹlòmíràn three hours four hours ẹlòmíì bẹ lórí ẹ̀ wọ́n bá kó tẹ́lẹ̀ ní òfin jẹun dáadáa ní ọ̀sẹ̀ wa mo tó sì fẹ́ wò náà ní kọ́tẹ́ẹ̀mì rẹ̀ lọ́rùn pé ta fi múra sí ẹ̀mí ní kẹ̀kẹ́ kan báyìí náà ẹ́ láti fi tẹ́ẹ̀mì rẹ̀ lọ́rùn tí wọ́n fẹ́ wo ohun tí ó kù mọ́ mi lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ntọ́fẹ́ lò náà nìyẹn ìwọ fún òjò màá wò ni ọ dájú pẹ́ nínú ní galada ọ ọbẹ̀ bẹ́ẹ̀ yọ lé mi kó mẹ́ẹ́ báwọn náà bá bẹ́ẹ̀ fi sáré ò hadith àwì sí lọ́dí ẹ́ ọ̀hìn pé àwọn adájọ́ ọmọ kí ó náà ti di kìíní ní ẹ̀kọ́ sí pé ṣéèkù wá wí ìtẹ́ báyìí ẹni tí ń tẹ fóònù tí ń wo fíìmù ó sì jókòó lóhùn retí mọ́sílì látẹ̀yìn ká mọ̀lẹ́kà ò ní ti aláwọ̀ sí làbùkù wàsámù wọn ò ní wí kẹ́kẹ́ fún <laughs> nítorí pé eléyìí ọ̀rẹ́ tí ìrùn tí ń wò ní lọ́fẹ́ gbádùn rẹ̀ ló fi jókòó ní wò tó bá rìn àjò nínú hadith àbúrò ẹ̀rọ mi sórí. أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم الناس ما في النداء وصف الهول àwọn ní tẹ́yẹ̀ bá mọ̀ kí ló wà ní kíyàn ti dàdání àti إلا أن يتهموا أن يتهموا عليه لا استهموا. wọ́n wá rọ́nà tí wọ́n gbà pé irun àsóyè ìtọ́ yẹ kí wọ́n máa jà sí oyè dàdá nì ṣùgbọ́n oyè ìmọ̀mù làwọn yẹn máa ń jà wọ́n tún sára wọn lóògùn lórí ẹ̀ àdéhùn náà ń pọkùnrin kan lálàbí ó ní ẹjẹ ìjẹ mọ́mù wọn ní kò sí tàn àwọn àlàbí olóòsà ní ohun ṣe àlàbí gidi o àwọn àlàbí àwọn àfáà máa ń ní kátàlélọ́wọ́ ẹjẹ ìjẹ gírí wọn ní pẹ̀tù tẹ́nìkan bá jẹ́ ọ̀sà lóògbò yóò sọ pé ẹjẹ́ ìjẹ́ lẹ́wọ́ ẹ má fẹ̀mí ìwéwu wọ́n ní kò tí kàn ẹlòmí ìkú bọ́ bẹ́ẹ̀ yóò tún sáà ní nǹkan òun yóò tún kú nígbà wọn aya wọn bá ní alábí ọyá wa jẹ kí ní darí ọjẹ báyà wọn náà wá lọ wọ òògùn rẹ kàn òun yóò lò jàdùkú péréte lọ wọ́n fi yanjú rẹ̀ pẹ̀lú ìṣàkóso àti wọ́n máa ń sàtẹ́ra wọn. àsóyè tó yẹ kéèyàn máa dùn oyè dàdá nì mo yìí sábà máa wí láwà ní dàdá nì láwùjọ àti mọ́mù yìí náà sàn mọ́mù yìí ni ó kéèsì níṣẹ́ tí wọ́n gbà akẹ́mùsókùlà àti ṣìdáwù torí kò sí bí wọ́n ti máa ń rówó gbogbo ìdáwù lọ àgàgà bàbá ṣe wípé ẹ̀ńtọ́ wà lóyún máa sọ fìdí ya rẹ̀ àbí bàbá rẹ̀. ẹ̀rọ bí ìgbà tí ẹnìkan tó kan kọmíṣánná lókè ọ̀nà àwọn kúndé òní ẹ̀ máa dúró owó tí wọ́n bá. gómìnà ní ìjọba yìí ìlú tí wọ́n ń jẹ lè mọ́mú tí ó jù bẹ́ẹ̀ lọ ìkómọ èlówó lórí dàbí alára ìyàwó gan náà ọ̀wọ́pọ̀ àtẹ̀lóhun náà máa ń lówó lórí gbogbo wọ́n jẹ́ mọ́mù tí ó jù bẹ́ẹ̀ lọ ìkómọ ìyàwó àtòkú yẹn gẹ́gẹ́ wá ní kókó torí bẹ́ẹ̀ wọ́n ti máa ń rówó jù fìdáwò àwọn méjì ẹ̀sùn lè parọ́ sí wọn ní owó mọ́lá sí làwọn fẹ́ gbà wọ́n sì máa lọ fún owó tí wọ́n bá ti tó bí àwọn ọmọ karambà ní kan ẹgbẹ́ mọ́lá sí wọn ẹ ti tẹ́ ẹ wá lọ fún ọgbà ogbó tẹ́wà yàfá ọdí dàkú wọn fún ẹ mọ̀ báwọn ènìyàn náà jẹ́ kẹ́lá àwọn ìtọ́lọ́m ló wọ́ ọ̀pá wọn jà fún aró rọ́jò ló ní àìsàn ọ̀bí mọ̀kadà ẹni tó gba nǹkan torí ní àwọn èèyàn fún torí mi ọwọ́ apàdà dalẹ̀ ọ̀rọ̀ olóògùn tàbí. tó nípa bẹ́ẹ̀ àsóyè sọ yẹ kéèyàn ó dùn lóye dàdá nì kí ẹ máa jà sóyè dàdá nì pé ẹ jẹ́ ń títò sáfù wájú tí ẹ láàyè ọjà yàtọ̀ sí àwọn olóyè tí ó pẹ́ àwọn yẹ̀yẹ́ àdínì arẹwà àdínì eégún àdínì tí ó pẹ́ fọ́tún tó dé mọ́sálásí wọn ò tún bá lọ débi ayé rẹ̀ náà ẹ dìde kó mẹ́rin o ẹ dìde kó mẹ́rin o kó má ti sọ ẹ̀ ní jókòó mi mọ́ ayé bàbá olóyè ti bẹ̀rẹ̀ o táwọn yẹn bá mọ ohun tí ń bẹ ń bi irun pípé ni ládàtọ̀ wà bẹ́ẹ̀ àtúntà fún alákọ̀ọ́kọ́. Súnmọ̀ làmì yájẹ́dò ilá ayẹ tẹ́hìmú àléhì làṣàbà. Wọ́n wá rọ́gbọ́n tí wọ́n tọ̀ tí wọ́n fi di dàdárì. Wọ́n rọ́gbọ́n tí wọ́n dá tí wọ́n fi bọ̀dá fún wájú àti pẹ̀lú àlèṣìhà ní màṣe. Òun ni kí ẹni tọ́pọ̀ máa jà sí nǹkan ẹyọ̀kan ìlẹ̀fẹ́ ni tí ò lẹ́tọ̀ sí nǹkan yẹn ní gbogbo wọn gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ sí gbogbo wọn ní kó wà dùn nǹkan táwọn á sì ní ká kọ yẹ̀sì ọ̀nà ẹni tó bá ti mú yẹ̀sì báyìí aláàbò mo láti dàda rí mo ní ọ̀pọ̀ sáfù ẹ̀ tó bá yẹ bọ́nà tí wọ́n gbà síbẹ̀ ẹ̀kọ́ ṣe é. ولو يعلمون ما في تحجيري لاستبقوا إليه tó ọba mọ ohun tí ń bẹ́ẹ̀ bí ẹ̀sẹ̀ àìjí yọ ìran àyílà àsìkò táwọn èèyàn máa ń bẹ́ wùlẹ̀ nítorí bó ooru ṣe máa ń kọ̀rọ̀ lẹ́sítẹ́bàkú ilẹ̀ wọn ò bá sì ń tapá ń tètè lọ́ọ́kìrùn yẹn wọ̀lọ́wọ́ yà lámúnà mọ́ fi lè àtàmọ́ tí ṣe dáadáa hù mọ́ wọ́n làrùn hábùwà. wọ́n bá tún mọ́ tó níbi ìrìn ìṣáàdì àti wọn àṣùbá nítorí pé ìrún tó wù ojú gbogbo mọ́nẹ́fì ìrún ìṣáyà àti wọn àṣùbá rẹ̀. torí mọ́nẹ́fì kí àgàtà òkú yẹn tó ṣe pé yóò fi ìṣìláṣù yẹn hàn mọ́nẹ́fì kí òní wá báyìí. ìgbà táwọn èèyàn ó rí i pé a lókun ọ̀fẹ́ sí lọ́wọ́ tó láti ìgbà yẹn náà fẹ́ kí òun àyílá àtàlánsá rẹ̀ ilẹ̀ tó sì ṣojú mọ́jú ìdìnnà. òun lọ́ fà á lánàá sọ̀lá àtàlánsá عند المنافقين صلاة الصبح والعشاء irun tó kún ojú lọ́dọ̀ ọ̀lẹ́bí tó wà fún àtìsáà wọn yìí sábà fẹ́ kí oró òkùnkùn ní máa ń bọ́ sí àwọn tí fẹ́ káwọn yẹn ráhùn èèyàn kẹsì wọn ní mọ̀ bọ́ lọ bí ọ̀lọ́ tí wọ́n bá wá mọ kí ló wà níbi irun ìṣáà nínú ẹ̀sán ni láti kí ní jàmá kí ló wà níbi irun àṣùbà nínú ẹ̀sán tá a bá kí ní jàmá láàtọ̀ òkú wọn wọ̀ lọ wọn ò bá dẹ̀ lọ kírun yẹn kódà kò sí pé wọ́n máa rákò lọ wọ́n fọwọ́ síbi orígun báyìí wọ́n máa fi ti wọ́ lọ báyìí kọ́nẹ̀ tí wọ́n gbà dé bẹ́ẹ̀ ni wọn bá lọ kírun yẹn jàmá àwọn tó ti fún láàtẹ̀ ìbàjẹ́ lé lórí ni ọ̀rọ̀ àṣùbáyìí ẹlòmíràn nílò àṣùbáyìí láyé rẹ̀ bí ọ̀dà tó méjì wọ́n fẹ́ wọn lọ kírun ẹlòmíín ní oṣù ẹ̀bá wọn níbi rákà tó kẹ́yìn tí wọ́n ti kú náà lọ́sẹ̀ máa ti di ẹ̀. jẹ̀mẹ́ náà lè lẹ́yìn náà ń jiyàn ajá tí yóò títí àwọn àmọ́ nìyẹn jàmẹ́ lẹ́ẹ̀kẹfà irú àwọn jàmẹ́ àtàwọn ọmọ skul máa ń jí àgbẹ̀tẹ̀ bá wà skul báyìí lásà ilé àti ìdà lásàrè wọn ká ilé àlọ́ náà àlásàrè tí ìdí mọ́gírìbì wọn ká lásàrè lọ náà mọ́gbìrì tó fi ti ṣá ohun tí mọ́gbìrì lọ náà ni kọ́dà ìṣáyé tó fi bẹ́ẹ̀ dùn òru mọ́ ti ṣáyé lọ náà ní àwọn ọmọ táìmù tí wọn àwọn ọmọ sùkúù máa ń lọ bọ́dá mi lójú fáwọn ẹni tí ẹ̀sìn ò tí ò mú láyé àwọn ni wọ́n máa ń dóyàn ní ọ̀rẹ́ lónìí tí yóò rí àwòrán sólà lára rẹ̀ báwọn náà ti máa ń kírun yẹn. حديث عبد الرحمن عبد الرحمن بن ابي دخل عثمان بن عفان المسجد بعد صلاة المغرب فقعد وحده فقعدت إليه. طب قال عثمان ọwọ́ ní mọ́sálásí lẹ́yìn òun mọ́gárí ọwọ́ dá jókòó èmi wá lọ jókòó tì. yabuna ahi. ó ní wọ́n máa rákùnrin mi èmi gbọ́dọ̀ tó sọ́lọ́mù fọlá yìí ẹ̀rí ládàá ẹ̀rọ ti kó. ẹni wọ́n bá kí wọ́n ìṣá àníjà máa fi ké láti òun ló ti sinẹ́ sí láti. Ọmọ sọ́lá tó bá àbí jẹmára sí ọ̀gá ànàmọ̀ sọ́lá láìlà fún ìyàwó. ń bá tó wá gbìyànjú, àṣùbá àtó ó jẹ́ ìyẹn ju gbogbo dáadáa náà. ó tún wá jíròrò tó ti nẹ́fìlà ẹ tún wá dúró dáadáa tí ó sùn ní. ibi tọ́rọ̀ ọ̀run jàmáà tó lágbára dé láàrin sí nẹ́fẹ̀ẹ́ ni òun ni lérí ìyàtà nẹ́bí ṣe dáa fẹ́ kà fún wa yìí ṣùgbọ́n nẹ́bí òun jí àyẹn wá ń ìjìyàn tí òfin wa mọ́ ọmọ ọmọ kọ́ yẹ ká mọ̀ حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي والذي نفسي بيده mo fẹ́ni sẹ́ni ní àdébì ìbẹ̀lọ́wọ̀ rẹ̀ fúra. làkọ̀dẹ̀ hamamtu an àmúrọ̀ bí hasabin fayu sọba. mo ti gbèrò pé máa ní kí wọ́n lọ sẹ́kì ìtẹ́fẹ́ wá wọ́n wá kó gbìyànjẹ́. túmọ̀ àmúrọ̀ bí sọlá àti fayu hasana láha. tọ́ màá wá ní kán pèrò wọ́n á pèrò. túmọ̀ àmúrọ̀ rọ́jùlan fayu Fàyẹ̀hún mọ̀ náà sáà. Máa wá pè yẹn kẹ́ láti sáyà sí lè mọ́mù fáwọn yìí. Ọmọ òkọ́ lè fa ilà rè já lè ń pa òhàríkọ̀ aléhìn bòyótàhùn. Máa wá rẹ̀ lọ́sọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n wá kí jàmá máa dáná sun wọn mọ́lé. Wà lẹ́fì nẹ́fì bí ẹ́dì. Wọ́n fẹ́ lẹ́fì náà lẹ́fì bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ fúra. Làwùyá àlàmù àhádùhùn annahu yẹ́jìdù àríkọ́n tẹ̀mí náà. Tẹ́nì kọ̀ọ̀kan tí ọ̀rẹ́ rẹ̀ wọ́n jẹ láàrẹ̀. àwọn mèrè kọ̀tá ẹni àtànẹ̀tá ẹni. mèrè máa táyé ni àtànẹ̀tá ẹni àbí ẹran bọ́gọ́ tó dáa kan ó máa rí tọ́ bá lọ kí òun ìṣá. làṣẹ́yìn ìdàlẹ̀ ìṣá. làṣẹ́yìn ìdàlẹ̀ ìṣá. yọ̀ọ̀lọ̀. bílẹ̀ ẹ̀fẹ̀ sùn tó máa bá lẹ́sùn adẹ́kùn fẹ́. wọ́n bá rí ọyọ̀ oúnjẹ ẹlòmíọ̀ lọ. kódà kọjẹ́jọ́ lọ fa èsì sí ọyọwọ́ ẹwọ̀n máa ń lọ́kẹ̀ yọwọ́ sọ yọwọ́ náà wọ́n máa ń pè ọlá àtàwọ̀ ẹ̀sìn àti tóbi kọ́ dẹ́dà ọmọ èèyàn pẹ̀lú pẹ̀lú tààrà àti wọ́n fẹ́ fún ní nǹkan yẹn yọ́ gbà àgbẹ̀ lórí padà dánú ọlá àtàwọ̀ ẹgbẹ́rẹ̀ sí alátàwọ̀ wọn ni wọ́n jẹ lẹ́yìn ká yọ́lọ̀ àdébìsọ̀ láàrín ọ̀sán tí wọ́n á sì hàlẹ̀ lásán wọn àwọn ti wù ó pé káwọn sọ fún kẹ́míkẹ́ lọ sí ẹ̀jẹ̀ tẹ́tẹ́ wa káwọn yẹn lọ sọ ojú wa rẹpẹtẹ wọn dáná sí kọ́ máa jò wọn má lè fún lọ ìwà ni ọya ẹsẹ̀ ọya ìwọ ti lè mọ́mọ́ fún wọn gbogbo àwọn tí ọ̀rọ̀ á ti ní àmà àti àwọn ọjọ́ ìwà kó wọn sínú náà tàbí kí n sun ọmọlé jàmá kí ló ní tàbí ọ̀sẹ̀ láàkálọ̀ ọ̀dọ̀ ṣe ìjà dáhùn rẹ̀ ọ̀yà wàlọ́rọ̀ ìjẹ̀bíyàn àbúmọ́yàmù ní torí pọ́lọ́hùn ní máa ń fi à ìnà ẹ̀jẹ̀ rẹ̀ láàtọ̀ àbúgbò ìyàrá ìgbà ìṣẹ́jú mú káàdùn sọ̀lá ọ̀sán lágbára ọ̀sán ọlọ́run nìkan lọ́ọ́ dáa ní lọ́fà ìṣẹ̀lẹ̀ alì nàbì tọ́lì lọ́dí ọlọ́ọ̀tàrà nítorí tí wọ́n wí àwọn ẹni tí wọ́n pè wọ́n lọ́lọ́wọ́ afọ́ àbúlẹ̀ náà bá sọ ọdẹ lọ́wọ́ àyíwọ́n tó bá jà wọ́n ni àwọn òbí ṣe bẹ́ẹ̀ kéèyàn pa wọ́n gan ó bẹ́ta sísun wọn ni wọ́n sun wọ́n yẹn ẹ̀fẹ́ nígbà tó bàlá wọ́n kéjú lápò wọn ṣùgbọ́n ẹ̀ ń pè mí lọ́lọ́run yẹn ni alif nàbí tọ́lì bú wà lórí ẹ̀ náà ló padà lórí àwọn ẹni ẹ̀ àkọ́kọ́ ni ẹ̀ kí ló tún fà tó jẹ́ káàdé sọ̀lá àtàlà ọ̀rọ̀ kejì nítorí àwọn ọ̀rọ̀ àwọn obìnrin nítorí pé ilé rí àwọn obìnrin máa ń wà lé o àtàwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ dẹ̀ ni sọ̀lá tó jẹ máa lẹ́yìn tàbí wà àjíbàtà alẹ́ yìí èròjà mẹ́rin ṣe dáadáa fáwọn ẹni ẹ̀ Tàbá wá lọ wí wọn mọ́lé, ajá bí wọ́n jí ẹ̀fẹ́ wọn ọ̀gá mi. Ẹ̀ka rẹ̀, Hadith Abi Hurairah rọ̀ ní ìtúrẹ̀. Abi Wọ́n ní arákùnrin kan tó jẹ́ afọ́jú. Ọwọ́ àbá òṣìṣẹ́ ọlọ́run Wọ́n ní òṣìṣẹ́ ni bí ó fà mí lọ mọ́sálásí. قال رسول الله صلى الله عليه وسلم أن يرخص láwùjọ. ọwọ́ àgbẹ̀ òfìsẹ́ ọlọ́run lè pé yọ̀dá fún mi ó máa kẹrùn lé. àṣìṣẹ́ ọlọ́run ní àìwọ̀ ìyá kan yọ̀dá fún pẹ̀lú wọn tó rí náà. ìgbà tó fojú wáyé ìpadà ìṣẹ́ ọlọ́run wá pè pé wá wá. ó yá. ṣé tí wọ́n bá pè mí sọ́ọ̀ máa gbọ́? afọ́jú níbẹ̀ àtẹ̀rí ah, kọ́ lágbára ìwọ tó jẹ́ wá rán ẹlẹ́ yìí kọ́ torí mẹ́wàá ó dẹ̀ lórí ìtàn ọba ní o mú sunset láti à mo rí rẹ̀ ní ilé kọ́sẹ̀ tí fi débi tí lọ afọ́jú rẹ̀ o tó ti jọ lọ́sùn láìsálá ń sọ fún wípé ah, tí wọ́n bá pè mú oníbẹ̀ẹ́ ni ah, tọ́ ọba ti lọ fàájì jẹ́sẹ̀ o àti wọ́n mi bá di àwòlá yẹ́jìbá àlékà àtúntì ìbàdìdá ìdá lóbi àdéṣọ́ra àti dandan ni kí wọ́n jẹ́ pé torí wọ́n rí náà ẹni yìí tún ní ó dúró lórí pé ń gbọ́ lásán ló fi bí wọ̀ oríṣi ọ̀rọ̀ wọn sọ àwọn kan lọ ta òkú àwọn kan lọ wú agbóṣe máa pèsè tó fi dé mọ́sálásí almuhim àtikọ̀ sáré bí àdìpọ̀ pọ̀n tí ó fi wọn máa gbélé kírun àtikọ̀ máa lọ ọ́fíìsì rẹ̀. Adéṣọ́ àbíjà bá mi fò. Sẹ̀mí sọ̀rọ̀ sọ́lá lọ ìsọ̀lọ́lọ́ wàlẹ̀ ìwọ̀sálàm yẹ kó mọ́mí sàlásàtìn sí kọ́ríyàtìn. Kọ̀ táwọn mẹ́ta kan tí wọ́n wà nínú kẹrẹ́jẹ. Wọ́n là bá di wòyìn láti kọ́ mu fi himu sọ̀lá. Wọ́n ò sì ní wà lóko kan tó ṣe wípé wọn kírun jàmáà níbẹ̀ ilá kọ̀dìsá wáta aléhìn ṣàìtọ́. àfi káàsì ìta ní ọ̀rá yìí lọ́dọ̀ wọn ìlú ni ó tu oko ní ọjà wọn wọn ò ní lójú wọn ò ní ráàyè àti tí ó pọ̀ bá olé bá ń ṣẹlẹ̀ ní abúlé kan àbàkan ẹlọ wájú pé sẹ́ẹ̀ máa ń kí jàmáà ń bí báyìí wọ́n bá láwọn èéfín à ẹ̀fí jàmáà lọ́lẹ́ o. fàálẹ́ ìgbà. fàálẹ́ kàbìlì jàmáà àti. فإنما فإنما يهكل الذهب لقاسية ọdọ̀wọ́ rẹ̀ o máa wà pẹ̀lú jàmá máa kírun jàmá mùsùlùmí parapọ̀ ní ọwà pẹ̀lú ọ فإنما يأكل الذهب القاسية nítorí pé kòkò tẹ́ẹ̀rí yẹn bó ti burú tó àgùntẹ̀ tọ́nà rẹ̀ bá jì sáwọn èkejì ní ọ̀fàjẹ́ ẹ wà wá gbèsè ọ̀tún níwò níwò ṣe níwò tó tí wọ́n bá pọ̀ ìkókò lè rọ́nù wọn bẹ́ẹ̀ torí òkè mo ti ẹ̀rí kẹ̀kẹ́ tí wọn ò lè máa mú jẹ ọ̀kẹ́ lọ tó wọn máa jẹ àwọn yòókù mi sì lè máa fi orí bì kí wọ́n máa fi jẹun nípò wọn lọ́lẹ́ èyí tí kòkó sábà máa ń jẹ alkọ́ọ̀síà èyí tọ́nà rẹ̀ bá jì sáwọn yòókù obìnrin fẹ́lẹ̀ kan náà àti ìrùn jàmá àtàntí ẹ̀wọ̀n tó ní ẹ̀kíkímọ̀ ló fi yáyé pé tí wọ́n bá ní ká mú àwọn dòrú ṣùgbọ́nù sọ́lá inú ẹ̀kọ́ tá a mú bẹ́ẹ̀ òun náà ní ike agbọ́dọ̀ máa jẹ́ jàmáà ṣe tiẹ̀ lọ́tọ̀ kémi ṣe tèmi lọ́tọ̀ ìyá ní fi jẹ wọ́n. mọ́tà lápọ̀ ni wọ́n fi ní bàbá kan pe àwọn ọmọ rẹ̀ gbálẹ̀ lílá ó tu káwọn ọmọ máa dalẹ̀ ọkọ̀ kan wọ́n ti da gbogbo ẹ̀ tán yọ fẹ́ wọ one thousand ní pẹ́pẹ́. ṣùgbọ́n nígbà tó di ìgbálẹ̀ yẹn pọ̀ ní wọ́nkà tó tó ní àbí ìdí òtó ní ó ní wọ́n da ọmọ rí dá. àtẹ́rùn jàmá àtàǹkì yẹn gẹ́rẹ́ ẹ̀kọ́ jẹ́ kọ fún wa nù gbèsè ayé pé ayé máa dá nìkan lọ ayé máa dá nìkan ṣe. ìyẹn máa ń wá pẹ̀lú èèyàn ni ọkọ̀ tẹ̀lé ẹ̀ fáwọn èèyàn ẹ wò ó ìdí báyìí ní bá mi yé o ẹni fáwọn kan sọ yìí pé pàmí mọ́kì ń pawọ́ láti àìsàn wí ó lè jọ ọ̀rọ̀ kan tẹ́nì kan kẹsàn sí àtẹ́lẹ̀ ìlọ wákàtí àà irú kí ní báyìí láti tẹ́lẹ̀ sí lágbájá ẹ́ ara rẹ̀ ó sì yà ìyẹn máa ń wà pẹ̀lú àwọn ènìyàn kábà rẹ̀ tí bá ti ń kíjà máa yẹn náà káwá gbé sí ní ìtògbé sí ká sì má dá lọ nítorí bá jẹ́ láti lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn kan ní máa ń tẹ̀lé ikú àlọ́gá lọ sẹgbẹ́ o torí táwọn ọ̀nà òfin kò lọ ẹgbẹ́ nìyẹn torí tó ń pè ní jàmá àwọn ọmọ wa pàpàlà àpọ̀wọ́ lọ fún tàwa náà mùsùlùmí parapọ̀ là ń nípa rẹ̀ ẹni pé òdodo gbogbo ọjọ́ fèsì ẹ̀ ó dà ká má jẹ́ tó dúpẹ́ náà ṣùgbọ́n yọ máa pàápọ̀ bí òun yẹ bá ń pàápọ̀ tó bá yẹ kí èrò ọ̀pọ̀ kò sí gbogbo ọjọ́ ọ̀pọ̀ sí àgbélé yẹn sínú ìròrí wa àti ètò ìgbésí ayé wa nítorí ẹ̀ ló fi parí hadith yẹn yí pé fàìnà ìbá ìyá olú ẹlẹ́kọ̀ọ̀síyà tòkè ìkókò yóò ẹran tí ó bá kẹ́yìn náà ní máa ń ṣe kí ni ọ ní máa ń rí jẹ ìyẹn pé ìwọ náà má dá wà ọ máa kí jàmá o sì máa wà pẹ̀lú àwọn èèyàn o tó bá ní bùkátà sí wọn ké sí wọn o táwọn náà bá ní ìdí ẹ̀dá wọn lówó o abilé akọwà. لقد رأيتنا lọ́dọ̀ àwọn sálàfà àwọn sàhábà àtàwọn ọmọ tí wà àwọn sàhábà. Abdullahi bin Mas'ud radiyallahu anhu. Ó lóun fi rí wa ló ṣe wípé ẹnìkan ò ní wọ́n láti má wá jíjà máa ju mọ̀lẹ́bí ti lọ. Tó ti pa màmá dájú pé mọ̀lẹ́bí ti. Ọmọ rí rè. Àbálà rẹ̀. Ẹni tó tún ajá láàárẹ̀ lásìkò àwọn sálà láyé subhanallah òní lè rìn báyìí ẹnìkan wà wà lọ́sùn ẹnìkan wà lọ́sùn wọn kọ̀ ọ̀kọ̀ lẹ́yìn wọn kọ̀ ọ̀gbà ń lébi kan. kí ni lọ́ọ̀ sí o lọ́ọ̀ sí jọba. قال إن رسول الله صلى الله عليه وسلم علمنا سنن الهدى. dájú òṣìṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ̀lá ọkọ̀ wa ní àwọn ìlànà ẹ̀mọ́nà. Inú ìlànà ẹ̀mọ̀nà ìbánu sọ̀lá àtàlà ń kọ́ wa, òun ni ká máa kírun ní mọ́sálásí. Tí wọ́n ti pè irun yẹn gẹ́gẹ́ kálọ̀ fún ọ̀rọ̀ bẹ́ẹ̀. Alhamdulillah, ó ti yàtọ̀ nísìn. Àwọn àfáà jí àwọn èlò mọ́sálásí Láwọn ọ̀dọ́ yìí. kódà níbẹ̀ ni wọ́n tí wọ́n fi jó wáàsì wọ́n bá fẹ́ lọ sí wáàsì wáàsì yẹn nìkan ní ọlọ́ọ̀sì kan èké ọlọ́ọ̀sì gbà wá. akẹ́mọ̀rọ̀ yìí wáàsì kan ní eh, òkè lọ́mú bẹ́ẹ̀ èké lẹ́yìn kọ́ lọ́ọ̀sì wáàsì wá àti ní bàbá kẹtọ́ padà takò gà ó ti jẹ́ tó ọba ní wáàsì tó sì wáàsì yà wá ọba ní sèṣù òdìdí wáàsì àwọn mí wọ́n fún ọjọ́ ìwọ̀n mú láyé láyé kódà wọ́n wà láyé wọ́n láyé wọ́n lọ mọ́sálásí ma alhamdulillah ó ti ń kéjì àwọn náà ti ń wò náà pé tí irú àyè láàfin lábàá máa wọ fífì bá ti ń pè hàn ah, ilé ayọ́ máa yàtọ̀ díẹ̀ díẹ̀ gbogbo wọn dẹ́n dẹ́n jákujàku táwọn yóò ti máa fi kíni yóò ti máa dínkù wẹ́rẹ́wẹ́rẹ́ àti ń fọmọ fọ́kọ ẹ̀ pé wọn ò ṣe dáadáa tẹ́lẹ̀ ẹ̀yin náà ṣe náà wà. Ah, kò sí yé rárá ọmọ tó náà ti lọlé ọkọ síbẹ̀ ní wọ́n ń ṣe dáadáa ní ọyọ̀ sí ìhẹ̀ wà káàkiri àwọn náà ti ń jẹ lè mọ́ síbẹ̀ láwọn ọmọ mọ̀ kí o ṣe dáadáa ní ọyọ̀ sí ìhẹ̀ wà káàkiri alhamdulillah tó nípa bẹ́ẹ̀ inú àwọn ìlànà ìmọ̀nà òun ni ká kírun ní mọ́sáàsì wọn bá ti kírun ẹni tí ò sí jàmá àpẹẹrẹ ní pé mùnà ẹ̀fìkì ìyá ta láàárẹ̀ tí ọba ti la pé kó lè rìn kó lè dìde tí ó là á lọ yóò kírun wọn yà fọkọ lébi kárẹ. حديث جابر بن يزيد مثله بن الأسود عن أبيه قال شهدت مع النبي صلى الله عليه وسلم حجته قل مجاني حجة النبي فصليت معه صلاة الصبح في مسجد الخيف مواسم الصبح قالوا لي ما صلاة في المسجد الخيف وما صلاة في هو أوان بنا nìna lọ́wà wọ́n lá sí bẹ́mìnà wọ́n pẹ̀ ní mọ́sílù káyọ̀. Fọlámọ́ ọkọ́dọ̀ sọ̀rátàhù ìníhárọ̀fà fáìzà húwà bìrọ̀ jùláì ní fi ókúrọ̀ lìkọ́ omi lámì ìsọ̀líyà máa wù. Tọ́ gbàdá nẹ́bí wa parí o, ó kúrò lórí o. Lọ́ba di kó rí ẹni méjì kan. Àwọn ń bẹ ní ìparí ibi táwọn èèyàn wà, àwọn òkè òun fi wọn. Fàkọ́lá aláyíyá bíhìmọ̀. Òjíṣọ́rọ̀ ní ẹ̀lọ bá ń kọ́ àwọn méjèèjì wa. Fàjé àbíhìmọ̀. Nígbà wọn mú wọlé. Torí àdò pàrọ̀ ìṣúhù mọ́. Àwọn méjèèjì bá gbọ́ pẹ̀tẹ̀pẹ̀ pé aláṣẹ ni wọ́n mú wa wá ẹ̀rù a kù Fàkọ́lá yàrọ̀ súlàlọ̀. Ó ní ìrò títí ọlọ́run. Iná kúnnà kọ̀dìsọ̀ láìnà sí ìrìhálìnà. Àwọn fi kírun níbi nǹkan ẹ̀gbùn wa tẹ́lẹ̀ ni. Kọ́lá fọ́lá tẹ́fù. Kọ́lá tẹ́fún àlá. Ìjọ́ ni a ní ìṣẹ́ ìnáhà lákùmọ́ nàfílà. ẹ̀rùn bẹ́ẹ̀ bá kíyàn yọ máa jẹ nàfílà ibi tọrọ ọ̀run gàmá tó ní pọ̀dé ṣùgbẹ́ni tá ń bá wí alẹ́bí sọ́là wàhádà ìwọ tó o ti dárùn kí tẹ́lẹ̀ ọwọ́ padà rí fún kírun gàmá kí pẹ̀lú wọn. mo bá mi ẹ bí àìrẹ́ ẹ̀dẹ̀ sí ẹ̀kọ́ ẹ̀yìn náà lè ti kí ìrùn sí ní jàmá ṣùgbọ́n alátẹ̀yẹ ọ̀gbọ́dọ̀ gbọ́ yóò bẹ orí ẹ̀ nítorí wọn hadith abizar lọ́nà máa ti pẹ̀lú aláṣẹ tọ́pẹ́ kó tó kírun yẹn ọ̀bọ sí rẹ̀ nẹ́fìlà ni wọ́n máa jẹ gbogbo àwọn eléyìí ti bá ń tọ́ka àti ń tọ́ka sí bí ìrùn jàmá bó ti mọ̀ ń lọ́ bó ti pẹ̀kìnní tó lọ́wọ́ àwàtájọ́ àwàtájọ́ ọkùnrin láti rí. Àdébà bí mú sọ́lá ṣàárí ọdí ọlọ́rọ̀ àrí. قال النبي صلى الله عليه وسلم أعظم الناس أجرا في الصلاة أبعدهم وأبعدهم من خمسة. Ẹni tí ládàrẹ máa tóbi jù níbi ìrun, òun lẹ́nu tó jìnà yìí. فأبعدهم خمسة ìdí tó ti rìn wá jìnà ẹgbẹ́ òun náà gbàlá dájú. Àtẹ́ni tó retí ìrun tí ó fi kí wọn pẹ̀lú lè máa mú. Ọ̀dá lábẹ́ ilé ẹ̀nà ẹ̀sùn tó fi jẹ tó ń kí wọn yá sùn, yá kí wọn yóò sùn náà. Ìgbélé ìjọ kòkó sùn kòkó gbé, ń retí pé ń sì wà kálẹ̀ títí máa mọ́ ọdún kékeré tí ó fi fi hàn fún wa gbogbo àwọn tá a bá ń sọ níbi eléyìí owó bí ládàá ti gbẹ fún sọlá tó ti jàmbá à ẹni tí ládàá rẹ máa pọ̀ jù òun lẹni tó rí wa láti sùn lójú náà láti wá sí ọ̀rọ̀ ọwọ́ àti mọ́sálásí òun ló fún aláwọ̀ fi kọ sílà lórí àdáàbò ìmọ̀sí ìlà ẹ̀kọ́ ti gbẹ ọwọ́ pọ̀ gbọ́dọ̀ máa ń rìn sàkàsàkà ọwọ́ fẹ́ lọ ó wà ká àtẹ̀yàwó ni. tó ti yé sọ́dà tó bá ti gbẹ́sẹ̀ kan báyìí wọ́n gbé kó rẹ̀ dáa wọ́n gbẹ́sẹ̀ kejì wọ́n fà títí rẹ̀ ọwọ́ àti bẹ́ẹ̀ kọ́ máa wọ bíi fífì wàdúrú kò tó ti gbé ga wàdúrú ẹ̀sẹ̀ lọ sí kẹ́ni ọ̀ wọ́n ti parẹ́ kó òkun. hadith alẹ́ sùn mí sùn rọ́dí aláwọ̀ àni kọ́lù. صليت أنا ويتيم في بيتنا خلف النبي صلى الله عليه وسلم وأمي أم السليم خلفنا tó ọfẹ́ sọ bóòlù àti ètò sáfòrùn jama tààbá pọ̀ jù mo lálàyé ohun tó fẹ́ sọ bí báyìí ádẹ́sù ní èmi kírun ní àtọmọ orúkọ ìkásúnlé wa àkìlẹ́yìn ànẹ́bí àwọn méjì tó sẹ́yìn ànẹ́bí sọ̀rọ̀ àìsíláàmù wà omi mọ́mì mi kẹ̀dẹ̀rẹ́ ṣíṣe ó kò sí láì àwọn náà fẹ́ kírun pẹ̀lú àtùmẹ́yìn wa ni wọ́n wà ó lè pé kò sígbà kẹ̀kẹ́ tí wà àtòmìnrin rẹ̀ fẹ́ ìjọsọ fẹ́jà ara yín ó dàkọjẹ́ ìyàwó ẹ̀ kó máa wà lẹ́yìn fáyẹ pé ánẹ́gùn wọn pé mẹ́ta yẹn lẹ́yìn kẹ́nìkẹ́ dó tànẹ́bì sọlá àlùsọlá obìnrin yẹn ṣe kí ni ó tí ọ̀pọ̀ nínú obìnrin sì wà bẹ ẹ̀yìn sáàtì ẹ̀mí obìnrin ọwà lórí pé sáàkú tó lóore fọkùnrin ìwájú èyí tó lóore fọkùnrin ìwájú. kìí ṣe pé dandan ní ká máa fi ká máa kọ́ ògiri àti ká máa kó ohun igi. alhamdulillah àwọn obìnrin ti wọnú hijab ẹ̀ka tó máa fi gidi wọn ìyàgbé òlẹ́lẹ́ ti jẹun wọ́n ti gba aládá lọ́wọ́ ẹ̀kú tó rú mú wọn tòun tó wà bẹ́ẹ̀ ni kí wọ́n wà lẹ́yìn wọ́n bá ti wà lẹ́yìn tó wọ́n ti ṣe sóńnà bẹ́ẹ̀ òfìdẹ̀fẹ́ kásẹ̀ mọ̀ kiri kan dí wọn ẹni pé kí ìta gbé dí wọn nísì wọ́n máa ń jẹ́ wọn máa pariwo wọ́n máa tẹ̀lé pa wọ́n máa tẹ fóònù tó wọn ní jẹ́lómi ọgbọ́n kẹta wọ́n sì lọ lé bẹ́ẹ̀. hadith abdullahi ibn abdullahi uh, ibn abdullahi ibn al-harith naam. أن أم سلمة رضي الله عنها قالت عن رسول الله صلى الله عليه وسلم لا سلم قام النساء حين يقضي تسليمه. eléyìí ni ẹ̀rí pé àtàwọn obìnrin náà lè lọ kí jàmá ẹ̀rí pé mo fi bẹ̀rẹ̀ lóko lẹ́nu irun jàmá ọjọ́ dẹdẹ fọ́kùnrin mo wá sọ pé kì í ṣe ìwọ̀ fún mi bí kò ṣe kó sì lẹ́bàá ọdún náà lè kí jàmá tí wọ́n bá ti pa òfin rẹ̀ mọ́. Ummu Salamah radiyallahu anha wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìdá sallam tó bá ti sálámà bá àwọn obìnrin máa máa dìde ńgbà táàbí máa parí sálámà wọ́n mọ̀ káàtà Ànábì sallallahu alaihi wasallam dùn díẹ̀ kó tó dìde Ibn Shihab sọ́lá ìfẹ́ sallallahu a'lam amma mọ́kítàwó kíkẹ́ ìwọ̀n tó dá nìta. ó ní ọlọ́run ló mọ̀ ọ́ ṣùgbọ́n ó dá mi lójú kí dídúró díẹ̀ tánà sọ̀lá sọ̀lá dúró yẹn ọfẹ́ káwọn obìnrin ti lọ. ẹ̀hẹ́ tó tó di kí àwọn ẹni tí lágúnkò lórí ìrúnú àwọn ọkùnrin wọ́n má bà wọn. ó tó di bá àwọn èèyàn bá wọn àwọn obìnrin ó ti lọ sí fẹ́ àwọn sàábé sì ni wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n bá rí káàdẹ́bí dìde wọn bí dìde sallallahu alaihi wasallam wọ́n lóye pé àbọ̀ ní nǹkan tí ó wì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n wá dúró díẹ̀ nítorí táwọn obìnrin yẹn ti lọ sí pẹ́ ó tẹ̀ tó di fáwọn ọkùnrin yóò sì kí wọn wọn fa wọn lọ́nà ọmọ ìpín kìí ṣe irú tọ́lọ́ tó ayé onídàrú lápọ̀ òun ló fà ní ọmọ àtúlẹ̀ ìgbòho ẹ̀họ́ òun fi yarí sápápátá bìlálù nígbà tí bàbá rẹ̀ gbàdé ìtura pé látẹ̀mú náà àwọn ìmọ̀ àwọn ọ̀yí mọ̀sáàjì bàbá. ẹ má kọ̀ fáwọn ẹ̀rọ ọlọ́run ọba lókèrè tí wọ́n má ti mọ́sálásí ọlọ́run. bìlá ni a máa kọ́ tọ́lásìkò táwọn wà yóò dá bàbá rẹ ní à mo ní ìdíjọ́ a máa kọ̀ fún wọn ní ìdíkọ̀ sọ̀rọ̀ mọ́ ẹ wà tó ni nítorí àfihàn ìsọ̀rọ̀ ẹ̀yà fún wọn bí kò já sí pẹ̀tọ̀ lọ́sẹ̀ nígbà tí wọ́n bá ti kò sí ọ̀rẹ́ wọn kò sí yá wọ́n má dá sí sílẹ̀ lẹ̀ pẹ̀lú wọ̀kúwọ̀ àti lọ́kíńdà àti tóra rẹ̀ lẹ́yìn náà kò gbọdọ̀ sí alẹ́ ìfìlà gbọdọ̀ sí dàrúdà pọ̀ láàárọ̀ ọkùnrin àti obìnrin gbọdọ̀ sí tí o bá ti sí yẹn wọ́n lè wá sí ìjà máa dáadáa lọ́la dídì wọn pàápàá jùlọ àwọn tó jẹ́ àìmọ̀ àìlèmọ̀ tí wọ́n kéwú tí wọ́n lè wo àwọn ọ̀yá tí wọ́n kírun ó dúró sẹ́gbẹ̀ ìyá yẹn ẹ̀ mọ́mí mo rí tẹ́ sọ ọ́ báyìí tẹ́ sọ ọ́ báyìí lẹ́ẹ̀kan kílẹ̀ ń kà ní yóò lè kọ́ ọ. Gbàtẹ́ rùkú bóyó tó sèèsì gbọ́gbà bí àrùkú fi ọmọ ohun tí ń bẹ bàdà. Ọlọ́run ọ̀sán, ọkàn gbọ́ fírí tó níṣì àwọn olè mọ ohun tí ń lọ mẹ́ ní mọ̀ bóyá mo sọ fún yín níjọ́ kan mo ṣe lẹ́jọ́ sẹ́bẹ̀ bí àgbàgbé tẹ̀lé mi ìyá nígbà táwọn aráàlú táwọn ti ń kírun pé níṣì ó ti ju forty years lọ àwọn ọmọ wọn wúrò fún àtúnṣe yẹn ń bọ́ ẹ wá da mọ́sálásí lẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa àwọn sísá wa àwọn ọmọ wa opportunity ló padà jẹ́ fún ọ láti wọ́n máa kírun sásìkò rẹ̀ ọ̀sán ọlọ́run ekírun lásìkò rẹ̀ kò sí ìdí pípọ̀ náà àwọn obìnrin yẹn ìwọ̀n tí wọ́n bí ẹ̀dọ́ lélórí ti pé ilé lórí orí ju mọ́sálásí rẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ kírun sásìkò rẹ̀ ẹlòmí òtún mọ̀rún sí débi pé ọkọ̀ lẹ́tì àwọn èèyàn lórílẹ̀ má jà sí kí ní ẹgbọ́yé kò sí bórí yín ṣe lè àwọn yìí ni wọ́n ń pèrò pẹ̀lú ànẹ́bí yìí o ìrún jàmáà ní o ọlọ́lọ́ọ̀bà ẹ̀rọ sọ̀lá bó ti ṣe ọlọ́run sì ṣe ń lò pẹ̀lú wọn láwọn wáyé tòtọ́ bá ti sáláwọ̀ báyọ̀ ajókòó díẹ̀ tó dà tí wọ́n á ti lé lọ yọ́tọ̀ wá dìde àwọn ọkùnrin náà lè máa dìde ńgbà yẹn kò sí bí wọ́n ṣe lè ó fi ẹ̀gbẹ́ ìjókòó yẹn tó pẹ́ náà nìyẹn kò sí bí wọ́n ṣe lè rìn tó tún ó fi bá wọn lọ́nà àwọn obìnrin yóò fi délé torí bẹ́ẹ̀ dáta ẹja kíyèsí o ọ̀gẹ̀dẹ̀ tí ń bàjẹ́ ta sọ pé ń pọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ̀sájìdù wa àwọn mùtànàtì láti wọ́n ti sọ́dà boro lẹ́yìn ìjọ ọdúnmá kí lẹ́wà ń sèjọ ọdúnmá yìí tọrọ òǹgà ló tún léwu yìí bìkọ́sì ọjọ́ ọdúnmá nìyẹn ẹ sọ̀sọ́ wa bí ọ̀rẹ́ yẹn yẹn ṣe ṣe dẹ́dẹ́ fún ìyẹn wákàtí márùn bẹ́ẹ̀ ni tí wàá ní ṣe dẹ́dẹ́ fún ẹ sì wáyé ẹ sọ̀sọ́ jìgì ni wa wọ́n tọ́ tí wọ́n tọ́ tẹ́ wọ́n so gbogbo orin mọ́wọ́ irin ike wọ́n so mọ́wọ́ wọ́n wá sí júmọ̀ náà nìyẹn o wọ́n máa sì wá mú tirẹ̀ wá mú tirẹ̀ mùsíkà ló tún bá kí ni. Èyí wá ní aburú rẹ̀ fúyé ìjàmbá yẹn fúyé jù lọ. Ẹ dákun gbogbo àwọn ẹ̀kọ́ àìjá kú kí wò dáadáa ká sì pàkíyèsí àwọn mahad wọn kírun bàbá ọ wọn náà mọ̀ sí ìyàwó jẹ náà ṣe máa ń kí ọ ẹlòmí wọlé sẹ́ẹ̀dì alẹ́ nu wa pé kí báyìí wọ́n tẹ̀fẹ́ kí mọ́ gírì bẹ́ẹ̀ ni kódà mo rí ẹnìkan tó pè mí pé sórílẹ̀-èdè ilẹ̀ nìyẹn wà ó ń sun ẹkún ní ó ní ìsáàsì ó dájú pé ìyàwó òun ìkírun ó nítorí kí n ṣe òun máa ń tẹ́kọ̀ọ́ tó wọlé bí ápàtẹ́ bí ìlẹ́wù tó bá dé ní ọ̀sẹ̀ ẹ̀fẹ́ máa kí mọ́ gírì nígbà ní àlàǹtàrí gan ọlọ́wọ́ adáhùn lójú pé ọkẹ̀dọ́ wọn mọ̀ ní àìníyí ò ní ìdí òkú dùn wọn mọ̀. síbẹ̀ lọ bẹ̀rẹ̀ ọlọ́run a máa lọ sí masjid a kà máa sọ̀sọ́ lọ ni káàárẹ̀ sì lọ àwọn àdáàbò táwọn sọ̀làtìyà sí wọn máa ń lò. hadith ọ̀tọ̀lá ibn Abbas ní ìtúrẹ̀. rọ́dí ọlọ́run àníhùmọ̀ kọ́lá bí tù ìndà kọ́lá sí maimuna ta láìlátàn. ó ní mo sùn lọ́dọ̀ àbúrò mami mi maimuna lóru ọjọ́ kan. fanama nabiyyu sallallahu alayhi wa sallam falamma kana fi ba'di al-layli. ànábì náà sùn gbàdọ́rà di apá àti ọ̀run. qama rasulullahi sallallahu alayhi wa sallam. òjijì ọlọ́run bá dìde. fatawaddaha min sha'ni mu'allakin wuduha khafifa. ọ wá lọ sàlùwà yẹn. wọ́n gbé jáde nínú ràkúnmí ó dàbí sọ́rẹ́ tó wà nínú ràkúnmí tó máa fi ń tọ́jú omi sí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó bá ti ní ìdẹ̀ tí wọ́n máa fẹ́ mu. irú awọ ni wọ́n wá sọ̀rọ̀ sí ọ̀dọ̀ ìyáàlá wa Maimuna Maimuna yẹn ni àfẹ́gbẹ́ ìyàwó ànábì sọ̀rọ̀ àrẹ̀ sọ̀rọ̀. òtítọ́ náà wá kálọ̀ àlá tó kú yẹ níbẹ̀. because people who amúrú wọ̀yọ̀kọ̀ lílùú jìjà. amúrù nínú àwọn tó sàlàyé hadith yẹn ó lálùwà láyé fúyẹ́ ó fi hàn pé kò kò wí sí ẹmu sẹ́mọ̀ pé kò tẹ̀ jáde àfihàn eré sọ̀rọ̀ láti kọ́ wà ní òwe ti omi omi yẹn èèyàn bẹ́ẹ̀ lé léèyàn fi ń para ṣùgbọ́n àlọ́ àlá ló ṣe. fún ọkọ ọmọ yóò sọ lè. ọwọ́ àti ìdòwú fi fàkóńtò fọ̀tàwádọ́ èmi náà bá dìde mo ti mú wàlúwà ládà nẹ́bí ìṣe àdúrà náà bá ti wọ́n sọ̀rọ̀ yẹn o èmi náà ti rú ẹ̀. túmọ̀ jésù fàkóńtò àyà sáré. bí ọ̀rẹ́ ọmọ wa dé mo lọ tó sẹ́jú oṣù ìṣọ̀rọ̀. fàhàwálà ni ìfọ̀jẹ̀ àlà ni àyè mi nìyí. ọwọ́ ayé mi kó o fi mí sẹ́gbẹ̀ ọ̀tún rẹ̀. túmọ̀ sọ́là mọ́ ṣá lọ. ọwọ́ tí mo tọ́ lọ́wọ́ yọ̀ọ̀dà fún sọ́jà. lẹ́yìn náà ọ̀fẹ́ ìgbẹ́lélẹ̀. fanẹ́mu hàtà nẹ́fàkọ̀. ọwọ́ á sùn débi pé òfin hàn jíjọ́ máa hàn àwa táwọn ara ẹni ti jọ ṣùgbọ́n àwọn kan gbà pé ṣé àwọn ọ̀gbádùn ni jíjọ́ lọ́wọ́ àwọn gbádùn láwà wọn láwọ̀ ọ̀gbádùn ló ṣe kí àwọn àwọn ṣùgbọ́n hàn ọrùn ìgbà tó sùn báyìí wọn hàn ọrùn. Fàtàwù lèmọ́nẹ́ẹ̀dì yàtánùhù bìsọ́lá. Lẹ́yìn ìgbà yẹn ni tí ń pèrún Bilal, ọwọ́ abàdínẹ́bì ti ń sọ fún pé àsìkò òun ti tó Fàkọ́mọ̀ mọ́ àwòlà sọ́lá. Ọwọ́ dìde lọ kírun. Fàsọ́lá wọ̀lámù yàtà wọ́n. Ọ̀sẹ̀ ṣàlùwà láàbí ìmọ̀ àtàkùn àtẹ̀lé. Lórí nígbà nínú sọ̀lá àtàlà wọn a máa sùn ọkàn òun èsùn. Wọ́n wulẹ̀ sùn ní dágbẹ́gbẹ́ ọkàn òun òsùn rárá. Wọ́n ò ṣàlùwà láàbí ìmọ̀. Wọ́n fi lọ sásùn báyìí. Kí la fẹ́ mọ́nà hadith yìí? tó bá dájú pé òun jàmá ta fẹ́ kí ẹni méjì náà lọ fẹ́ kí jàmá níbo ni máa mú òdùn sí jàmá ọwọ́ torí ẹjọ́ àfáwà tó láì fún àbáṣe ńlá tí wọn ò sì ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ òsì wọn kọ́ dúró sí àní òsì láti láti máa fà wọn sí ọwọ́ ọ̀sẹ̀ ìyẹn ti kílíà bẹ́ẹ̀ jàmá bẹ́ẹ̀ látòrí ààrẹ nìkan ríra wa ó ń tọ̀ wọn sọ́wọ́ ọ̀tún yẹn. حديث أبي سعيد الخدري أن رسول الله وقد صلى جاء رجل وقد صلى رسول الله صلى الله عليه وسلم فقال أيكم أيكم يتكلم على هذا؟ ها أبو سعيد الخدري رضي الله عنه ملاقم كون مسجد جلون انت لو تقول أيكم يتجر على هذا؟ تاني وصوه فليلي تيوسي بسنة فلوه ọkùnrin kan bá dìde ọba kírun pẹ̀lú ẹ̀ mọ́sálà ta ló tẹ̀lé mọ́ ẹ dáhùn ẹni òtí kírun tẹ́lẹ̀ ló tẹ̀lé mọ́ múnà gbogbo eléyìí náà yọ máa jẹ́ nẹ́sán ìsàtìlẹ́yìn fún ọ̀rọ̀ pé àìsí jàmáà míì níbi wọ́n ti sí jàmáà tẹ̀lé ṣẹjọ́ àdéhùn tó sì wà lókè tó lágbára jù nìyẹn ìdíjọ́ ọlọ́run tó láàrín sọ́lá wọn náà bá wọn rí wọn tó kírun wọn padà lé ọ̀tọ̀lẹ́ fún wọn tó lè rí wọn fi kíjà máa wọn padà lé alhassan al-basri wọn fi kíjà máa wọn padà lé gbogbo àwọn àhàdéhùn bí ìtòyí apáṣẹ bí àdéhùn àdẹ̀ gbogbo ẹ̀ pátá làwọn àfa àwọn wà wí láwọn àfa òní àdéhùn ṣé kàlùbá náà rí ọ̀rọ̀ ìmọ̀sánsí àbáwá anes tí wọ́n ti fẹ̀rù wọ́n tún kíjà máa ní wọ́n ń wá sí ojú ọ̀nà tí ò nílé mọ́mú wọ́n wá sí wọ́n ti nílé mọ́mú kí ni kí wọ́n lójú báwọn kíjà máa ní. tó wá dẹ̀ ti kí irun tó ẹyọ kàrí ọmọ alọ tó ọba máa ń bá jà náà tẹ́lẹ̀ ọgbà ládàá. hadith zayd bin sábẹ̀ tó ní ìpínlẹ̀. anànàbí ya sallallahu alayhi filimọ́sìdì ní ṣàfihàn tó wọ́n láàrín sọ́lá àtàlá mú ààyè kan nínú mọ́sálásí fàtọ́lá rasulullah ní ṣàfihàn eh, ibi tí ó tẹ̀lé sí kan ó ń lò nínú mọ́sálásí ó mú yàrá kan mọ́sálásí tí ó máa tẹ́lé kan ọyà mọ́ tẹ́lé síbẹ̀ fàtọ́lá rasulullah sallallahu alaihi wasallam fiha layaliya hatta ijtama ilé iná tọ́ òjíṣẹ́ ọlọ́run á tún láwọn òun kan táwọn yẹn fi wá kó jọ sọ́dọ̀ rẹ̀ túnmọ̀ fákọ̀dú sọ́ọ́tàhú láìlàtàn nígbà ya ó dò òrùkẹ́ ní wọ́n ti gbọ́mọ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀mọ́ ni pàtọ́nú annáwó kọ̀dínà mọ́ àwọn òbẹ́ àbọ́ ti sùn ní kọjá alábádùhún yàtà yàkúrójà ilé ìhìn kálukú bẹ̀rẹ̀ sí ní gbí wọ́n gbí wọ́n sí <coughs> wọ́n hàn nítorí ká Fàkọ́lá mọ̀zálà bí kùn lẹ́sì rọ̀ àìsù mín sọ̀ní ìkùn. Ẹ òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀ ìwọ̀n tí mò ń rí pẹ̀lú yán yẹ̀ gbogbo, mò ń rí. Hátà kọ̀ṣítù àn yóò tàbà àléèkún. Ẹ kìí ṣe pé mọ̀ pé fẹ́ wá kí wọn mọ̀ fẹ́ kí wọn pẹ̀lú mi mọ̀kún tún bí i. tí wọ́n bá dẹ̀ wá sí dẹ́dẹ́ fún ẹ̀yìn ẹ̀nẹ́fìlà ìbínú làwọn ọ̀padà sí sára wí mọ́ yẹn hmm. tí wọ́n bá ti tíjú àkọ́kọ́ ẹlòmí ọ̀kàrí ó ti fi parí òjijì ọlọ́run ní tí wọ́n bẹ́ẹ̀ sí dẹ́dẹ́ fún ẹ̀ ní fi fa. pàṣọ lu àyíwá nẹ́ẹ̀sù kébù yóò ti. torí bẹ́ẹ̀ yín yẹn ẹ̀ máa kírun yín lé yín o. àyínà abdullah salati lè mọ́rí é ìbáìtì hè ìlà salata lè mọ̀kútùbà. nítorí pé òun ni kò kí tí a ti fàyẹ́lẹ̀ fún ìbéèrè ráńpẹ́ náà. Now, one is that. Now. ẹni. láìláìlọ́lá nítorí pé ó ṣáàjì aláìkò ní gbaládà mo tún ṣe wà láàyè lórí ẹ̀ ṣé ìmọ̀ kíní kan tá a bá gbé jùlẹ̀ ní ìsìn ẹ̀ ní láìkẹ́ ọ. ẹ pé fádùn àbáwò tèmi àtọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìlànà náà ní pé yan gbọ́dọ̀ ṣáàjì fóònù mọ́sálásí. àti iṣẹ́ rẹ̀ kọ̀ ó lè ní ìyẹn já mọ́sálásí ló lè. ẹ mọ̀ bẹ́ẹ̀ bí ẹ gbọ́ rí. kéèyàn wá kẹ̀dí wá lọ mọ́sálásí lọ́dẹ̀ pé o tó torí ẹ̀ lọ́dọ̀ pé gẹ́rẹ́ wẹ́lẹ̀ ní fẹ́ bá wọn fẹ́ jáàjì ọmọ nǹkan ẹ̀ tẹ̀lé jọ ọ̀rọ̀ ìdólì ààyò sí bó ha ọ̀rọ̀ ìlú àti ìjẹtàtà wájú ha àyèjọra tó yẹ láwọn ha jára ilé kò lè gba alága kó o má rí tí àlọ́mọ̀ kì í lọ́sọ̀ àmọ̀ táwọn àdáyé sọ̀rọ̀ wọ́n tá níyàn rẹ̀ sí kọ́ wá ara ń pàdé àti jáàjì yẹn kọ́ bí náà wọ́n tá níyàn rẹ̀ sí náà. yóò máa kiri yóò ti gbàládá bẹ́ẹ̀ ni ọ̀ ọmọ ohun dáa ń sọ nípa pé gbogbo bí dáa ní ìdí mọ́lá títà ń kọ sí tálọ̀ fáyọ̀ ọlọ́run káàárẹ̀ lọ sí àní kírun bí yìí táàtì lọ ọ̀pọ̀ mọ́sálásí bẹ́ẹ̀. gbogbo àwọn oníṣẹ́ ìgboro láákàgbé wọn wá sí kẹkalẹ̀ síbi kan jíǹkò ọyọ pásù báàdì kan gbogbo yòókù báyìí títì ó léwu o wọn kọ́ máa bí wa o sábà tó sì gbé owó lẹ̀ òun ọmọ kó lẹ́sí lọ mọ́sálásí òun nìyàn. òun lọ́fà gbogbo mẹ́rẹ̀ẹ̀rin tó wà níkàgbọ́n mi mo rí i pé mo fìyàn sí torí kò sí bá jáde lé rorò yọ sọ lé méjì yọ fara mọ́kàn ni wọ́n pé èmi náà ni wọ́n gbọ́dọ̀ wá sọ̀rọ̀ ẹ̀sùn ní pé kí wọ́n lè mọ̀ pé mi mọ̀ ni wọ́n bá sọ̀rọ̀ ẹ̀sùn ní. ẹ̀rọ̀gẹ̀ èmi náà ni màá lọ sódò mọ̀ kí gbogbo yẹn lè mọ̀ kí ni àǹfààní tí mo fẹ́ rí mẹ́. ẹyọ ọ̀ka ẹni kí agbára mi ọ̀ka ẹni pé mo bá tún ti sà ní ìsìn ìdùgbé rọ́ ìdùgbé ẹtúgbẹ́ lómi òtúbọ̀ gbogbo bí dáa ní ìdímọ́lárí sáàkẹ́ lọ ọ̀kọ́ ni ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́lárí ò sí ìkún gan ó tẹ̀jẹ́ mọ́lá sí súnà kálukú náà ń pẹ́ mọ̀ kàrí opportunity ẹ̀já gbà ẹ̀fẹ́ mi náà mọ́lárí sí ìpínlẹ̀ fẹ́ máa ti mọ́ mú báwọn èèyàn kò sì gbéré o lẹ́yìn àṣùbá nìkan tó tẹ́lẹ̀ nìyẹn tó bá já sí pé bí ìkan bẹ tí wọ́n máa ń pọ̀ èyí tó ní kọ́lọ́ èyí tó dáa jù kọ́ lọ rẹ̀ ẹni tó lè lóru ládàtà rò ilé ẹ̀kan tó wà ní igbó kìtìkìtì borí téèyàn bá kó lọ sínú igbó náà nígbà tí fítínà bá dé ó tún ní sẹ́fìyàn máa wá sí gbòòrò ìran jaman àti ìran jùmọ̀ ẹni ni ó gun ọ̀kadà lọ síbi tí ó ti ní ìran jaman àti ìran àjálù pẹ̀sọ́ ọ̀sẹ̀ kọmọlá sílẹ̀ bẹ́ẹ̀ nìyí ọlọ́run ọ̀sán ọlẹ́sẹ̀ tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí ló wọ́n wá bí tó ti fi jàmá torí bí o bá ti pọ̀ tó bẹ́ẹ̀ náà ní ládọ́ tó tó nígbà tí yẹn ní ẹ̀fà ọlọ́wà rẹ̀. Thank you tí àwọn méjì tó bá yẹ kó lè ṣe wọn á délé bẹ̀rẹ̀ ọkùnrin wọn ní àwọn ẹni máa sáré ọmọ kékeré lè dúró pẹ̀lú yàn orí gbogbo ògbà tá a fọ Abdullahi bin Abbas ọ̀dì ọlọ́wà àti tó máa tí wọ́n ń gbé ọmọdé dẹ̀ ni wọ́n ní ìdàgbà púpọ̀ ṣùgbọ́n ó súnmọ́ kí wọ́n ti fọ́dún mẹ́wàá tán ó súnmọ́ kí wọ́n ti fọ́dún mẹ́wàá torí pé nígbà tá a nẹ́bí jáde láyé ọjọ́ ni wọ́n wà nípa sí yẹn nígbà tá à ń lẹ́nu ìjà ìjọba yìí ọjọ́ ni wọ́n wà ní ìtàkùnlẹ̀. àdéhùn ọ̀rọ̀ palẹ̀ kọjá níwájú jàmbá yàtọ̀ sílẹ̀ mọ́mù náà wọ́n gbé bàwá rẹ̀ wọ́n sọ wípé ọkọ̀ ti ná hásù àlẹ́mùsílà mo ti lálà ìtumọ̀ náà nìyẹn torí pé ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn àti ìjà àti òdí ẹ̀rọ. látàrí ta sí ìsìnkú sí náà lọ́jọ́ wọn láti ìsìn tọmọ kékeré náà tó bá ti mọ̀rún kí tó sì mọ́ra kákàtú ètò tó bá tọ̀ máa ń sábà ṣùgbọ́n báyìí pé yọ padà kó ní sáfù ká má fi tòyàn má bí àwọn ọmọ tí wọn wọ pátá yẹn ẹ̀ẹ́ lọ́wọ́ wá pẹ̀lẹ́ ní í ṣe jàmá kẹ̀kẹ́ ká má wulẹ̀ tó sí ẹ̀mí tó kí yẹn lọ kó fẹ́ gbẹ lè ẹlẹ́yọ̀ kan ní ẹ̀tọ́ fún un. ẹ ìmọ̀mù yẹn ẹ ti wà sí agbára yóò bá ka àwọn tí wọ́n jọ jẹ́jẹ́ àbáwọn tó tó lọ ẹ mọ̀ ọ̀gá sí i torí pé tèsí kan bẹ tí àwọn ṣàbáàbò ti ní sí àgọ́ lálẹ́ pé àti àìlẹ́kọ̀ọ́ ìwé mi yìí nìsí ọlọ́mọdé ara ìdàkẹ́ ṣe gómìnà wọn pè pásíkò orúkọ tètè jáde ní mọ́sálásí ni kò wá ti káre máa ṣáájú kọ máa lọ sí òun fáwọn èèyàn bẹ́ẹ̀. àpá ìlẹ́kọ̀ọ́ ni àtakọ̀ ẹ̀fọ́ àwọn èèyàn ti bẹ́ẹ̀ níjọ áfúlà wa ní odò òun bẹ́ẹ̀ ẹnìkan tó wá ti rẹ́ ẹ̀hẹ̀ wá ní òkè gbégi náà nínú Ramadan agbọ̀ ni àta ìlẹ́kọ̀ọ́ kódà àwọn èèyàn kan sọ pé ìlẹ́yìn náà lẹ́fikọ́ ìfikọ́ wọn ìsìwẹ̀ ẹ̀kọ́ yẹn òtún nǹkan tó burú láìpẹ́ ẹ̀pẹ̀ òun náà ní bàbá ìmáàmù ní àti pé wọn wọn a máa lọ bá nẹ́bí ilé sọ̀rọ̀ àlùfùlà àwọn tó ti dẹ́gbà náà sọ̀hábà bí àpáwà àtọ́lá ìmọ̀ sọ̀rọ̀ àmà àlọ́ bá wọn. ó gba àwọn ẹgbẹ́ ìrìn tí wọ́n ti jẹ báyìí wọn ò lè dákùrọ̀ áfíríkà wọn ò mọ kẹ́kẹ́ wọn kẹ́ gọ̀ náà. tó tó bá ti pé wọn mọ̀ wá wọn gbọ́rọ̀ wọn ò sì lè gbọ́rọ̀ sí lẹ́nu wọn lè fẹ́ fojú lé náà kíyàn wẹ́ni tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tàbáwọn tó jù wọn lọ ẹ bá ní pé ìmọ̀mù wa káàkiri tí wọ́n bá tó wá gbọ́ ah alhamdulillah nínú ìdára tọ́lọ̀ ń ṣe fún wa níta ìmọ̀sáàsì ti pọ̀ ìyàn ọ̀rọ̀ mọ́sálásì ẹ má ìsọ pé yóò fi jà máa fi ń bẹ̀ ní tọ́ba lẹ̀ fẹ́ gba ìjọba mọ́hùn lọ́wọ́ ẹ wá jẹ́ ọmọ gẹ̀ẹ́ pẹ́ lọ kírun gbòòrò tọ́ba ti wá mọ̀ tó ń béèrè ah, nígbà tí ẹ̀ wá lásìkò àkọ́kọ́ àkókò làwọn ti máa ìta ẹ̀ náà lẹ́ àwọn òlé sí yàn ẹ bá ti padà tẹ́ǹkì lákòókò yàwá náà máa yẹ bẹ́ẹ̀ náà alaikum salam wa rahmatullahi okay now bí àwọn ọ̀pọ̀ òkí ah ìmọ́mù ní sí mọ̀ǹkan tí mọ́mù mọ̀ǹkan tẹ̀ ah ẹ́fà kí sí ìmọ́mù náà tún lẹ́lẹ́ yìí lọ ìmọ́mù mi walillahi al-izzatu wa li rasulihi ìmọ́mù mi ọgbà àlèlèmọ́kìnrin alọ́mọ́sọ̀wọ́ mọ̀lẹ́bí ẹlòmí wọn kẹ́ wò pé àti ìbá ìmọ̀ọ̀mù yẹn lè fẹ́ máa bo omi wájú kó lè rí lẹ̀ tuntun tẹ̀ níjọba òun ní ọba dọ́dọ̀ wọn kọ́ máa tuntun wọn ti sẹ́yìn tí mọ̀ọ̀mù bá ń gbẹ́ni tí ọ̀tẹ̀ wa lọ́rùn síwájú pé kó kírun fún wa àyàn lè kó mílẹ̀ tán kéèyàn ọba balẹ̀ ọ̀ bí irú ọkùnrin kan bẹ tí ń kírun lẹ́yìn rẹ̀ dáa mo fi ń gbé kalẹ̀ pápákọ̀ kí n tó mọ̀ ẹwu ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo lò mẹ́ẹ̀ẹ́ èmi sì ní bìdáyà mọ́sídìí yẹn ṣùgbọ́n àfẹ́ fi ilẹ̀ kí bí ọmọ bàjẹ́ yẹn yẹn ó lè mọ lọ sọ fún olówó pé ọkọ mọ́sálásí ńlá yìí tó fi padà sọ ìgbà ilẹ̀ ń padà lọ sílẹ̀ lábá sí tó ní wọ́n ti fi jẹ̀mọ́ mọ́ ìgbà ọbẹ̀ máa bá ń fa wàhálà kan àwọn tọ́jà gbàlagbà ń sọ pé à ah, wọ́n mọ̀ wọn rẹ̀ o tọ́ba ẹgbẹ́ sí máa ń jà sí nǹkan ní aláàjì lọ ẹ̀fọ́ ṣe kìíní yìí o ìmọ̀ kò sí ìtọ́ka àwọn eléyìí pẹ̀lú rẹ̀ o òun ní o ẹ̀rọ ọlọ́run kan wá wá wá ní ẹ̀ fúra sí máa mú yìí yìí lẹ́tà tí wọ́n máa ń fò máa pọ̀ díẹ̀ fífòrò ọ̀nà ń ṣe wá ààlè ibi wọ́n làjọ́ lè ní o kò sí ńlá mẹ́ wọ́n wá ààlè àà ọ̀kẹ́ náà ọmọ yàrá wábẹ̀ ní òfin àhá ẹ̀ sọ fátíà yìí láti jọ yìí ọdún tí wọ́n máa fátíà irú ẹni bẹ́ẹ̀ wọ́n gbé kọ́dà ilé tó ti wíwì kú wí ẹ̀ náà nìkan yóò ti sáré jáde ọwọ́ àbí tó ti lọ sí kiri tó ti lọ sí ọmọ rẹ̀ wọ́n padà wá gbé mọ́ ọmọ ọgbọ́gba ẹni tí mo kú ẹni ẹ ah, má kí mo fún ara wọ́n bá parí ẹni wọ́n ṣàdúrà àbí ẹni wọ́n sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ tá à irun yìí lẹ̀ lọ́fẹ́ ẹni kókó nílùú lòfin ọlọ́run darí pamọ́ inú wa nígbà yẹn à ń jalè inú wa à ń ṣe jàmbá inú wa à ń ṣe sinẹ́ bá a ṣojú wa yìí náà à ń tún jẹ́ ìbá gbogbo pálapàla kọ̀ fẹ́ẹ̀ fẹ́ ìta àpàtì irun yẹn náà ló tún ní ìtumọ̀ tààtà àti ìta tó tó bá jẹ́ tọ̀rọ̀ ọ̀run yìí ah ẹ̀yọ̀ ńlá mi. ìjùlọ ẹ̀rọ tó hmm. ah! yẹn, ìwọ tí ọmọ àlámẹ́tẹ́ráká ọgbọ́dọ̀ fún òun lẹ́yìn àwọn táwọn olùmọ̀ sọ ni pé àwọn ẹgbẹ́ rẹ̀ fún ọjọ́ jẹ́ aláràmẹ́ta àlájí àgbáyà lọ́gbọ́dọ̀ sí lè mọ́mù àlámùnẹ́sìrá alàkàtàdíra ẹ̀hẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n wù wọ́n tí wọ́n lè dáka wà máa mú ń yá tẹ́sì ń ìyẹn ò lè pé kò ju pátí àdìkan lọ ó ti rùkú Thank you àkọ́mọ̀tí ah, ń lé ọwá jókòó ọwá jókòó ìmọ́ọ̀mù tí ń yára á fún pàkíyèsí ohun náà ni kó tí èèyàn sọ pé kò ẹnu tèmi náà yá ìyóò jẹ oyè pé kódà ìní sì parí fáṣà ẹ̀sì lọ rẹ̀ kú tí èèyàn láti fi ni pé inú wọn le ìyàn wẹ̀ nǹkan jọ jẹ́gẹ́ ẹjẹ́ a máa lo gbogbo àwọn ẹ̀kọ́ yẹn a máa rí nǹkan gbagán abẹ́ni tó jù lọ lórí pé wá rí yóò sì ṣe òkú ọmọ pé wá ẹ̀kọ́ ọmọkẹ́ lọ jẹlẹ̀ mọ́mú bí kan ní ìsìn nígbàkọ́ máa wò yí pé èyí tó súnmọ́ ní kọjọ́ ọmọ kí wùmí àbọ̀ ọmọ kí wọ́ ọmọ kí wùmí yóò jẹ kẹ̀mẹ́ kọ́ wá gbé mi lẹ́yìn lọ sọ́dọ̀ orúkọ ẹni bẹ́ẹ̀ lápẹẹrẹ kí ọba bú mi ń lọ tán ẹtikẹ́ẹ̀tì rẹ̀ mo tọ́ kọ́ dájú ni pé kò lè bú mi ń náà ń lọ tán fẹ́ àwọn ọmọ mi láwọn nífẹ̀ẹ́ rẹ̀

ẹlòmíì ti níyàwó àtún máa ń jẹ́ gba ókè ńgbà mí ìfún ìfẹ́ àlọ́ ìjẹgbà yìí ni wọ́n sì ní sùúrù sọ ẹnìkẹ́ tẹ́wọ́ á lọ lé gé kọ́kẹ́ wò sùn kó ní àbọ̀ ah, rẹ̀ sì lè máa gbé kiri lẹ́nu lọ́wọ́ bẹ̀ sí lórí àwọn tọ́jọ ẹgbẹ́ akẹgbẹ́ ó bá sọ̀rọ̀ abẹ́ni tó jù lọ wọ́n pàkíyèsí ẹ̀ tí wọ́n bá ti wá ṣèǹjì mo tún tún sọ mọ́sálásí pọ̀ ó dẹ̀ lé tẹ̀lé pé ọ̀kadà lọ́lọ́lọ́ àdúgbò báyìí tọ́sẹ̀gọ̀ ọ̀kadà lọ tọ́ máa lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ márùn-ún ó ti yé ẹ márùn ọ̀kadà wọn one thousand lẹ́ẹ̀ márùn five thousand tọ́ba mọ ohun tó rí ń bẹ̀ ní kó dọ̀wọ́ máa gùn tó bá mi àti rí mi. Ìmáàmù yìí náà ń sunkún náà. Ẹ̀ẹ̀ṣẹ́ rí, a ń bẹ ọlọ́run kọjá sí kí ẹkùn payọ ọlọ́run ọba ni wọ́n ń sùn. Sọ àtìwá ọlọ́run kọ máa jẹ́ ẹkú sáré nù ó bá jẹ́ kú bẹ̀rù ọlọ́run ìyẹn lè má jẹ wọn má máa sì máa máa dà wáyé pé bí sì ṣe máa ń gbé wọn gbogbo ìgbà ní nítorí wọn ní sálàfù ta ni sálàfù wọn àbátòkè bí rọ́bì ọlọ́run àyè níjẹ́ orí ìgbà tọrẹ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrẹ sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ní ẹ bá ń sọ fáwọn bá kiri kọ́ lọ sí mọ́mù fáwọn ọ̀sán nínú ẹ̀dọ́ ọkọ̀ tàtàkù ọmọ rẹ̀ mẹ́lẹ̀ àìṣà ọ̀nà àà bàbá mi àríkílẹ̀ rí òjíṣẹ́ ọlọ́run ẹ̀yẹ lómi ẹ̀yẹ lómi o ẹ̀mẹ́jọ bàbá mi ọlọ́ọ̀sẹ̀ lè mọ́mú o rọ́dùnù àṣí kò ní sálẹ̀ ìfẹ́fẹ́ ayá lùjẹ́ mẹ́pàdá àbáyá anẹ́mìs kò ní dákẹ́ mọ́ àníkàn kẹ́kẹ́ mọ́ o òjíṣẹ́ ọlọ́run ẹ̀ múrú àbàbá kiri wọ́n ni sọ́lù bìnnà òun náà ní ẹjọ́ òkè tó bá jẹ́ lẹ́kùn ìpayọ̀ ọlọ́run tó bá sì jó òun náà kì í lọ sí torí náà àwọn tí máa ń sunkún ìyá mọ̀ wọ́n lásìkò tára bíi dr abdulrahman sureis àfihàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá àwọn náà máa ń sunkún yẹn ṣùgbọ́n ìlú ah, òbí máa ń fẹ́ púpọ̀ bẹ́ẹ̀ wọ́n bá ti ṣe díẹ̀ wọ́n ti padà jẹ́ àyà yẹn kódà yọ wà nọ́mbà tí yìnyín mọ̀ tí wọ́n sunkún tẹ́lẹ̀ yẹn tó tẹ́yẹn ti àkíyèsí wọ́n àyè pé kìíní yẹn ń gùn jù tó torí ẹlòmíì ní lọ́kàn rẹ̀ lẹ́rọ yóò gà pé mọ́mú wo fóònù wọ́n tún pọ̀ fún péyàwó rẹ̀ ti kú ìwà wa ní wàhálà láti gbà ní. wọ́n ẹlòmíì sì lè kó ti dé kẹ́ ó tún ti padà dé ó ti lọ ọjà ó ti ra ẹgbẹ́ gbogbo ọjà dé ọ̀nà ó ti dé ìmọ̀mú wa bèbí ń sunkún lọ́wọ́ ẹ̀ẹ̀rẹ́ tí ìrùn tí àmọ́ òfin jò ní ìyẹn ó fúyẹ̀ ẹ̀rù yẹn àwọn èèyàn ń sí ìmọ̀ lórí ìrùn tó fúyẹ̀ jẹ́ àìrù yìí ti yá jù ó ní bẹ́ẹ̀ ni ó ní bá dá tù ṣàìtọ́ àdédáni ni mo bẹ̀rẹ̀ lé ní ǹjẹ́ kọ́ ráyè lọ́dọ̀ yìí gbogbo pípẹ́ gúngùn òní ajẹ́kọ́kẹ́ àwọn máa ṣeré káàkiri so irúfẹ́ ìmọ̀mù náà àwọn ẹgbẹ́ wọn tó ọjọ́ jẹ́ àfáàdẹ lẹ́jì fún pé àkíyèsí wọn tó tọ́lọ́wọ́n bá lè pọ̀ láti ọgbàdo àwọn ìbéèrè lónìí. irú ọjà irú ọjà á sì ń bẹ lọ́nkọ́lọ́ máa jẹ ọjà. ọlọ́run ti jẹ́ ẹ̀sọ́ náà. a lọ lé o òkè gbé gbé

ọlọ́pàá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kí ẹgbọ̀gbà láàrin nǹkan ẹwù ń dòní àbá ti bọ́ sí gbòòrò sẹ́nìkan ọ̀rọ̀ mílẹ̀ ní báyìí tù àwọn àkọ́ bá tẹ báyìí lẹ́yìn náà ìwádìí padà kéwú jìnà ẹ̀rí pé ẹni ọ̀dárẹ̀ ẹ̀kọ́ wù tó ti bà ní láti ṣe kó ọ̀sẹ̀ yìí tó mọ̀ ọ̀rọ̀ mọ́ mú ikọ̀ rẹ̀ ti sọ̀rọ̀ sí wọn wọ́n dá kí wọ́n máa sọ́kọ́ bí àti báyìí láti lè fún láti káwọn ilẹ̀ ọlọ́wà rẹ̀ subhanakallahumma 就是多告诉你。